105.9 FM. Your feel good radio is just a dial away. My baby Jojo, Jojo, my baby Jojo, my baby Jojo, Jojo. One time, Diddy goes I body two person wave on you. Another one to try lose you, try and nobody well. I know if you tire for your water, like, I say I know do man I come down, man down for only you, yeah. Many, many man, they try to whine you. I don't really mind, they just stay whiny. Many, many gal, they try to whine me. Baby, no go mind them, just be whiny. Many, many man, they try to whine you. I don't really mind, they just stay whiny. Many, many gal, they try to whine me. Baby, no go mind them, just be whiny. So me say, ciao. Jawa. Look into my eyes, oh baby, Jawa. Will you be my wife, oh baby, Jawa, baby? Oh yeah, raga raga raga for me, Jawa, Jawa. Look into my eyes, oh baby, Jawa. Will you be my wife, oh baby, Jawa, baby? Jawa, my baby, Jawa, my baby, Jawa, Jawa. Amina Zamana chasing me now. It be like it be my destiny now. This kind of love is no just similar. I mean, I'm Mutunia. Mola Ekon, God me now. No, no, no, me orika kirimo. So mommy, get baby, speak to me now. I love many this song. You, you, I know you really don't understand, man. I love oh, this song. Is this a single? Baby, no go whine, just be whiny. Many, many man, they try to whine you. I don't really mind, they just they whine. Oh, they don't really mind, you try to whine, Baby, no go mind, they just they whiny. So me say, ciao, Jawa. Look, look, look into my eyes, oh baby, Jawa. Will you be my wife, oh baby, Jawa? Baby, oh yeah, raga, raga, raga, for me, Jawa, Jawa. Look into my eyes, oh baby, Jawa. Will you be my wife, oh baby, Jawa? Baby, oh yeah, raga, raga, raga, for me, Jawa, Jawa my baby jọ̀jọ̀wọ́ my baby jọ̀jọ̀wọ́ jọ̀wọ́. jọ̀jọ̀wọ́ my baby jọ̀jọ̀wọ́ my baby jọ̀jọ̀wọ́ jọ̀wọ́. Take it easy on the beat. I love this song. You, you, you really understand, man. I love this song. Is this a single? Fresh 105.9 FM. Your feel good radio is just a dial away. See what you carry. No more any money. Make up body you going want. Give it to me sharply. No say for me, oh. Baila, mommy, oh. I could do this all night long. 105.9 FM, your feel good radio, just a dial away. I love this song. You, you, you really understand, man. I love this song. Is this a single? Fresh 105.9 FM, your feel good radio, just a dial away. Do you have shares you cannot find or dividends you cannot trace. Worry not, we've got good news for you. ISF, ISF, Integrated Shares Finder, designed by Integrated Trust and Investment Limited, approved by the Securities and Exchange Commission. ISF will help you locate, recover, and manage your missing shares and dividends. To register for ISF, please call 090 150 25992 or call or visit our website www.integratedtrustng.com or visit our head office at Integrated Trust House, number 61, Marina Lagos, or our office at Ibadan and Abuja ISF. The sure way to recover your missing shares and dividends. Honey, must you go? Babe, you know I must. Besides, you can always video call me. Hey, what if your battery runs out? I've got my power bank. Hey, and when your power bank runs out? <laughs> Babe, I've got my laptop. Okay, wait. What if your data runs out? Babe, you know we never run out of data. Never run out of data with Airtel Home Broadband Unlimited Ultra Plans. Enjoy unlimited data with no speed cap plus extra data daily so you never have to worry about running out. Visit www.airtel.com.ng forward slash HBB to get started. Babe, but I just left the house. Yes, honey. It's video calling all the way. Oh. <laughs> Airtel, the smartphone network. ShopRite. At ShopRite, we're making it possible to celebrate a low price family Easter. Save big when you buy two bottles of Lord's Dry Gin at 2,499 Naira, 99 Kobo, and 24 cans of Guinness Extra Stout at 5,199 Naira, 99 Kobo. Get even more in store for your low price family Easter. Prices valid till the 5th of April 2021. Only at ShopRite. Lower prices you can trust always. Dear customer, to link your national identification number to your Airtel router, MiFi or ODU device, kindly retrieve your NIN by dialing star 346 hash and then go to www.airtel.com.ng forward slash NIN to submit your NIN for verification and pairing with your number immediately. Airtel, the smartphone network. Moments can be ordinary. It's what we make of them that really matter. Make the best of every moment, every day, like supermoms do. With àti dé òpin ìdíje àṣẹ yìí ọlọ́wọ́ ṣíbí tó gbajúmọ̀ kárí ayé ni yóò jẹ́rìí sí oúnjẹ tó dára jùlọ. ó ti fún ṣé jíjẹ́ wa yìí tàbí yóò wí pé gbégbá orókè àmì ni o gbogbo àwọn ọlọ́wọ́ ṣíbí wọ̀nyí ló gbégbá orókè. ibikíbi tó lè wà tàbí irúfẹ́ ìtọ́wò rẹ o lè ṣe oúnjẹ alárinrin ní gbogbo ìgbà pẹ̀lú ọ̀ngà ohun ìsebẹ̀ aládùn ti nàìjà tá a ṣe báyìí pẹ̀lú sóyà tiwantiwa fún èrè aṣaralóore rẹpẹtẹ. ọ̀ngà. ọ̀ngà Mama's Helping Hand. Yes. Fresh 105.9 FM. Invigorating. Let's go. You are now in the mix with the smooth, the smoothest DJ on the planet. DJ. Now you the catch my shot, you the give me ginger, mana, mana, for like it, for like it, mana, for like it, for like it, mana, mana. love for you, you never die. You the give me ginger, mana, mana, for like it, give me love, oh. A big sound, a big sound, Now you the catch my shot, oh. For your sake, I go go touch you. Yeah drive around me for my Porsche. Baby, pana, they say you like you all. I, uh, I get you all. Baby, pana, anywhere that you go, I can follow you to go. Baby, pana, they say you like cassava, I get big cassava. Baby, pana, my love for you, will never die, will never die. Iva, uh, Iva, oh baby, Iva, Iva. Baby, you too sweet, forever. My uh, baby, dance it to the lagwaja make I take you to Babalada. Viva, oh baby, viva. Baby, you too sweet, Fajaba. Oh baby, dance you do till I watch. Oh, make I take you to Babalada. So love is a beautiful thing. Can you the cool my temper? Love is a wonderful, tender feeling they give me ginger. love, So baby, dance it, dance it, dance. Mm, the beauty in your eyes, they give me life, oh, oh. Mm, I could give the love the thanks, oh. For the sake, oh, yeah, for the sake of love, oh. oh. Baby, leave it, abadi, badobo. Adaba, give it, abadi, baba. Oh, mm, for I say I could kill you, Hey, eh, show you love that you never seen before. For like you give me love, oh. Now you are the catch in my shot, oh said I go go touch eh, you. Hey. We go drive around me for my Porsche. Baby pana, they say you like you all. I, I get you all. Baby pana, when you ain't just go, I go follow you to go. Baby pana, they say you like cassava, I get big cassava. Baby pana. big tea, my dear. I like my toast on one side. But you can hear it in my accent when I talk. I'm an Englishman in New York. You see me walking down Fifth Avenue. A walking cane here at my side. fight like this. Everybody wonder why you just shine like this. Kelly. Do like that, make you wine like this. So. Oh. If you be strong, I for life, put you for repeat. For repeat, yeah, me say. Quality, quality, yeah, girl, you got it all. On top your body, you know, say for sure, for sure, my girl. i make the money fall, yeah, yeah. Quality, quality, yeah, girl, you got it all. On top your body, you know, say for sure, for sure, my girl, I'm gonna make the money fall it. Let your backside off fleek. Say me, I know go be resist the kind of things you do to me, believe. Yeah, my old age. I fit to do anything for my old age. Now my baby, now my whole day. Yeah. Don't mess with my old age. I go to give you anything. Show my joy for me. Why would you anybody roll for me? One question. Tell me where you come from. I know you better fool. Oh, they gave me a one more. Quality, quality, yeah, girl, you got it call. On top of body, you know, say for sure, for sure, my girl, I'ma make your money fall, eh, yeah, yeah. Quality, quality, yeah, girl, you got it call. On top of body, you know, say for sure, for sure, my girl, I'ma make your money fall, yeah. That's your backside on fleek. Say me, I know go be resist the kind of things you do to me, believe. You define the perfect one. Such a perfect one. The life you live is the perfect life. You know the place where they go. I'm missing you. She invested her best in me. Yes, I know. so If you define it, woman, pretty woman, that perfect woman, we go by your side. That woman, that kind of woman, brother, yourself. If you define Alpha move it like you but you can call me Umbaku. Don't say woman, place not for kitchen supposed to fry all the chicken. Not supposed to talk for the meeting. Concern herself with the cleaning. Yo, yo, yo. My mother is a woman. You cannot talk like this. Yo, yo. My mother is a woman. I say, come on it for that, you. Come on it's for that, baby. Control it, mommy. I want to teach you. for kitchen, yo. I want my baby beside me, yo. Say you want your girl for the cleaning. I want my baby to get a lot of money, girl. Oh my God, I love my girl, yeah. I love my girl, yeah. All night, yeah. I love my girl, one by girl, one by girl. To be like best on the magician. Then say woman bless my for kitchen. Say supposed to fry on the chicken. Uh, where are the horsemen, please? more like coffee sweet you call my name. You humble and kind, someone like you is so hard to find. It. I never know, say, love could be sweet like this. I never know, say, love could be sweet like this. I never know, say, love could be sweet like this. I never know, say, love could be sweet like this. I never know, say, love could be sweet like this. get For you, my baby. For you, my sissy, For you, my baby. You be passing way, get my heart. Sweet, my baby. Like, will be I'm whining. Eh. For you, my baby. way, get my heart. Baby girl, get down on it. Baby girl, shake your body. Me, I go spray money. my body, oh, eh. Girl, stressful make I follow you go see your mama, eh. I like your swagger, make me and you stay together, eh. Special lady, now you be the person we get my heart to, eh. For you, my baby, for you, my CCO, oh. for you, my baby, you the person way get my heart to, eh. Soft for me, you talk say it like. cash out. say I give y'all a day banana. Oh no be me to a mo na na na. One time for my baby, my baby you. You know Sunday or oh, Wendy. Coming like a yeka or oh, Wendy. And if you give, I could take you. Oh, shake you. I still they study your case you. You can no go make a mistake you. And if you leave praise you Because you be my order I put something for your hands ah. Could you miss on another ah. You go be my baby mama I will push and go, go, go show more. That's how I did it done. She just say you love me when I do it for my done. And in the country, cool and I do see I'm a done. Your body make me strong, I'm feeling like Jackie Chan. But if you use me, shine, I'm not gonna pick your car. So make you no go tell me at all, at all. I say my baby, my baby, you. Oh. You know Sunday or oh, Wendy, you. I mean like on oh, Yeka or Wendy. And if you leave, I go take you. Oh, shake you. I still decide to your case, you. I can't make you mistake, you. And if you leave, praise you Because you be my order I put something for your hand You give me some na na You gon' be my baby my. no package o. As you see me, and they call me shaman o. And even if you follow me from my village, and they feeling me oh. As you see me, we inside my big boys Oh, Everything's true, everything nice. Too much sauce, you go get spicy. Fast last, so we go there right.

abundant. Enjoyment, very important. Enjoyment, living your best life. Ah, everything's cool, everything nice. Too much sauce, you go get rice. Last, last, so we go there right. wọn mú èfúlẹ́ o wọ́n ẹ̀ dìbò kẹ́bẹ̀rẹ̀ lọ́wọ́ lápẹ́ òun kan mú èfúlẹ́ wọ́n lè bá òun kọ́ra omi ànífà. àdèmọ́lá ni màmá sọ ni adé fún owó pé kọ́ra ojúlókọ́ ọmọ olè tó ń dájọ́ ìdílé oge ti tóge jẹ́ onísùúrù ló jogún ayé no fit gap your shadow. So I say, show a wave, show a key, tó bá jó a wave, ó jẹ́ pé kò mọ́wọ́ wọlé. Show a wave, show a key, tó bá jó a wave, dandan ni kò mọ́wọ́ wọlé. Anytime you dey think, you make you think faster. You need to work hard. Every day by day, you need the more prayer. Ẹni tó back, jẹ bá kò lè See. You need to run faster, oh my brother, no. Èrà tọ́jú àjẹsẹ́kù torí tójú ò bá rọ ọ̀rẹ́ náà. Máì sì lọ, máì sì lọ rárá. Ọ̀rẹ́ wa sí, má má sùn lọ, má má sùn bọ̀ rárá. Bọ̀tì ẹ̀dọ́ wà lágbàfọ̀, ṣó jẹ́ kó kà tọ̀lé. An idle brain is a devil workshop. Iṣẹ́ ló kù ṣẹ́ o. Òyẹ̀rọ, ojú ló kọ́ mọ̀ ò lè tó ń dájọ́ ilé oge ti tóge jẹ́ onísùúrù ló jogún ayé. You no fit gap your shadow. So I say, show away, show waki, tó bá jó wọ̀wé, ó jẹ́ pé kò mọ́wọ́ wọlé. Show away, show waki, tó bá jó wọ̀wé, dandan ni kò mọ́wọ́ wọlé. Ah wọ wéèvù dàkú ọmọ yèmí má sùn lé o má jẹ́ kó tutù má lọ rẹpẹtẹ kó mi má kún lé o ní kí n fọ wọn ní dúró yẹn lọ́jọ́ sí wọn tẹ́kì nóòtù wọn lè dẹ̀kọ́ bí ara sí ó má ṣe o ayé má ní ká o pàdé ó má ní ká o gbẹ dọ́là dá mẹ́ríkà tébù dédé bàríkà tó má mú wọ ṣọ́ọ̀tì níkà tó má fẹsẹ̀ ṣakiri ti dìbò ọkọ mọ̀ ní ká o. èyí bí ẹni bẹ́ẹ̀ ṣe rí kí n fọ mẹ́fìlì gbẹ̀dúwe ṣí mi fọ ṣí mi gbéraga nígbà tí mo gbọ́ bí kì ṣí mi fọ ṣí mi fọ yànkanyànkan kalẹ̀ bí àwo ṣẹ́nẹ̀ sílẹ̀ fẹ́ mu wẹ́ sọ fún mi tàbí bí àwo western lotto money wọ́n ti gbé yẹn wọlé selling back ló fún mi lálẹ́ àgbẹ̀ iṣẹ́ yẹn wọlé. ojú ló kàn kò lè tó ń dájọ́ ilé òkè ti tóge jẹ́ onísùúrù ló ń jogún ayé you no fit gap your shadow. So I say, show away, show a key. Tó bá jó away, ó jẹ́ pé ó mówó wọlé. Ẹ fún mi ní gègé àti tákàdì, kẹwàá wọ́n tó ti máa. for you are dead. more days, say you want for it, card. Oh, yes, fuck her up, make your tongue like a dig the dong, dong, dig the dong, dong. Ladies and gentlemen, spinning hot afro tunes on the ones and twos. This is DJ Divine. fever. Yeah. I go gossip cause I love gossip. I fire cut off for you. Yeah. You go cause you wahala. You cause my heart is gonna scatter. Oh. I go run your race, kata kata. Oh. oh. I no go do you jaga jaga. Oh cannot let you go. No, no, I cannot let you go. Today, today, you go give me number. Say zero or zero. Say you go give me number. Pay more for you, you. Your such a sexy tomato. I say zero or zero. Today, today, you go give me number. I don't fall in love. I don't fall in love. All I got is so beautiful. Hey, hey, hey.

Steel. Bring the heat. DJ Divine. Mix it non-stop. Non-stop. Non-stop. non-stop. pot of love. Now I be say I don't be getting over you. Yeah, waiting you die, nothing I can't do for my baby, my baby. Anytime when you need to come to me, my shawty, my shawty, wallet. you to die, nothing I can't do for my baby, my baby. My shawty, oh, dey, my baby, my baby. Baby, say you there for me. up in my life, Give up in my Maserati. I said, every day you there for me. Up in my Maserati. Girl, I wanna see you so yeah. Say me, I love you when you bend for me. in my Maserati. Baby, up in my Maserati. And I just wanna see you Somebody, Somebody, somebody, somebody, somebody, somebody. somebody. Follow follow Somebody, somebody, somebody, somebody, somebody, somebody, Follow follow somebody tell to call me, she Mister, keep it on a hundred. Girl, I'm ready if you're ready. blast. us get it to Yankee for this pandemic. And girl, I get it all on me. I wanna spend it. I fit to be your garment, me. I wanna wear it for real. You know I got it. Take the car keys for the Maserati. You get nothing for the Lamborghini. You want it for the Bentley. You go bend it. Oh baby, choose what you wanna cruise in. I buy you shoes, but Jimmy Choo. Yeah. And I like the way I get it up. So up, Maserati. Baby, in my Maserati. I say, in my Maserati. in my Maserati. Yeah, I wanna see you go Send me another. 105.9 FM, your feel good radio. Catch the action All right, a beautiful evening, ladies and gentlemen. A beautiful time again it is uh, to celebrate all the latest and the biggest news, uh, uh the latest and the biggest information making the rounds. This a beautiful time uh, in the world of sport. Ladies and gentlemen, welcome to uh, the second edition of Fresh Sport on this wonderful radio station, Fresh FM 105.9 the Jagaban, the Bayern Munich of all radio stations in Nigeria, uh, the Super Goose, of all radio stations uh, in Nigeria. And in case uh, this is your first time of listening to my voice, uh, this is the voice of your Radio G. Uh, don't get it twisted. My name is Gola Hon Olalere, the voice you can trust when it comes to uh, dropping the punchlines, the voice you can trust when it comes to uh, preaching the chapters and verses according to the word of sport uh, on the program this evening. Uh, we celebrate the final lap of the African Cup of Nations qualifiers uh, for the Eagles of Nigeria. It is definitely going to be a fanfare when they face the Crocodiles of Lesotho this evening at the Testing Balogun Stadium. The Eagles have already qualified, but they will be playing in Lagos this evening for the first time after so many years. Oh, we celebrate the build up to the game and, of course, also look into uh, the necessary information concerning the game uh, set to go down in the next couple of minutes. Uh, we celebrate the 2022 World Cup qualifiers for teams in Europe alongside other news um, making the rounds on the continent of Europe. We celebrate the NBA regular season four games yet to go down in the ongoing regular season of the NBA. So, ladies and gentlemen, note time again to waste time. Let's celebrate the details of today's program. The Super Eagles of Nigeria will be making a sensational return to Lagos after 20 years of absence as the team holds the Lesotho team in a dead rubber African qualifiers at the Tefsim Balogun Stadium in the next couple of minutes. Um, Nigeria, don't forget, um, remain unbeaten um, in the Group L of the qualifiers after three wins and two draws in their last five matches. 11 points recorded, 4 points uh, above Benin Republic, and 7 points above uh, Syria Logan. The last time the Eagles uh, confronted Lesotho, it was a 2 4 victory. 4 goes to 2 victory for the Eagles uh, at the Lesotho Stadium. Uh, the day game for the Eagles um, uh, this evening. But of course, um, there is nothing to lose. Uh, there might be something to lose if the Eagles fail to bring out their A game. According to the latest information, um, 8,000 spectators including the journalists, uh, will be allowed to watch the game. And despite the Eagles uh, being qualified already, the stadium is expected to be terrific, especially with the attitude of Lagos fans. Ladies and gentlemen, uh, the players are ready for the game, and of course, they are ready to give the fans what they expected. Ladies and gentlemen, let's go straight to the city of Lagos and listen to the captain of the Eagles alongside the VP of the Eagles, talking of William Chus Ekong relishing their chances uh, of bringing their A games uh, later this evening against Lesotho. As well for the camp, um, it's something nice uh, we feel like we're close to the fans. Um, you know, every time I've come through Lagos, I see how much football lives here. Coming back to Lagos is, for me, is is my second experience playing in Lagos because I've, I've been I've been in this stadium I think 10 years back. So I think for them, they will not understand that. Uh, because most of the fans are not coming out to watch the game. So if all the fans are going to watch, that is when they will understand playing is in Lagos. You have to do, you have to give all your best to know, to know what you can do so that you win the game because the fans are so crazy. Moment. There you listen to the voice of Captain Ahmed Musa alongside the VP of the Eagles, uh, William Trustegong. Uh, but of course, if the Eagles fails to play beautiful football uh, this evening, the Lagos fans uh, might likely change their mood. Uh, but the vice president of the NFF, talking of Sheyi Akiwumi, has called on the Eagles. he has called for the Eagles support ahead of the game against Lesotho. Ladies and gentlemen, once again, let's go straight to Lagos and listen to the voice of the VP of the NFF calling for support for the Super Eagles of Nigeria. This is, we can consider this a test run. It will be a full stadium. Students behave ourselves so that we can get many more. Uh, but those of us who are in the stadium, let us support our Super Eagles. Um, they deserve to be supported. They've got a way to win and qualify. Let's give them a real mind-blowing send-off back to their bases. My message. There you listening to the voice uh, of the vice president of the NFF. Uh, let's give these boys uh, uh, something to share hope, oh, and of course, uh, uh, let's give them something um, uh, that will serve as um, a send forth back to their comfort zone. my message to uh, the Lagos fans uh, if you are lucky to be at the stadium, uh, just behave yourself and cheer the Eagles, um, even if there are no goals. But of course, I'm pretty sure there will definitely be goals uh, this evening. Um, and uh, talking of the team news, uh, uh, there is a good news coming from the camp of the Eagles. the Confederation of African Football CAF has cleared Alex Igobi to play this evening after another round of tests that proved to be negative. he tested positive in a test carried out in Benin Republic, but of course he is now positive. Ladies and gentlemen, let's listen to the voice of Everton midfielder, Super Eagles midfielder Alex Igobi confirming that he is ready to play the game later this evening. Those of us. in Itomi and Lakasan made sure I was able to isolate comfortably. Yo, what's going on, everyone? I just wanted to say a message saying thank you to everyone showing me love and support through this difficult time. I mean, your love has been quite overwhelming, and I really appreciate it. I had to respect the FIFA and CAF protocols by isolating in my room. I mean, it wasn't easy, especially knowing when you have no symptoms and that you're okay, but you don't know nowadays. And the main thing is that I'm healthy and I'm ready to go for the last game. I would like to say thank you to the NFF president who took me in like a son made sure I was able to isolate comfortably. So thank you to him, also to my teammates, to the staff, to the coach, always checking up on me and making sure I'm okay. So I'm ready to go for the last game. Let's see if we can stay unbeaten. Up the Super Eagles. Anybody when catch for road, Sara. If we catch Argentina, Sara. Anybody when catch for Sara. And then you're listening to the voice of Alex Iwobi of Super Eagles. Grow and make us proud. Uh, uh despite the fact that we've already qualified for the AFCON, uh, it doesn't mean that we should not defeat uh, the Crocodiles of Lesotho. And of course, uh, the media officer of uh, the Super Eagles of Nigeria, talking about Babafemi Raji, has also confirmed the information. Likewise, the update concerning Joseph Ayodele Aribo. Ladies and gentlemen, let's go straight once again to the city of Lagos and listen to the media officer of the Super Eagles of Nigeria, Baba Femi Raji, confirming the team news ahead of the game between the Eagles and the Crocodiles. Yes, sir. About uh, starting off well, starting off good. Uh, we're good to go. Everything is set. The boys are in top form, and uh, the good news that came our way uh, happens to be from uh, Alex Iwobi. PCR test conducted on him has returned negative. So that's the good news that has come away in camp. We were all glad, we're happy about that. Remember, in Benin Republic, um, he tested positive uh, for coronavirus, and then afterwards we had further tests conducted on him. At that point in time, when he tested positive, he had to leave. He has tested uh, negative already, and everything is good to go. Another doubt, eh, another uh, major doubt is um, Joe Aribo. Joe Aribo has a little upset in his tummy, and uh, that's been on since yesterday. And as at this point, after another assessment, I didn't look too good to go for the game. Aside that, no, no other uh, issues. Martin. There you listen to the voice uh, of Baba Femi Raji confirming the team news ahead of the game between the Eagles and the Crocodiles of Lesotho. Ladies and gentlemen, uh, let's observe this uh, commercial break. When we come back, uh, we take other updates uh, making the rounds uh, in the world of sport. Moments can be ordinary. It's what we make of them that really matter. Make the best of every moment like supermoms do with indoor It's still Fresh Sports, at the second edition on Fresh FM 105.9, um, celebrating the Eagles. uh, despite the situation of the game, um, the Eagles are ready to go all out uh, to defeat Lesotho, according to the media officer. He has confidently declared we will beat Lesotho today. And despite Lesotho being eliminated from the 2022 AFCON already, they are also prepared to wage a war on the Eagles this evening. 5 o'clock this evening, it is going to be the battle between the Eagles and the Crocodile venue is the Slim Balogun Stadium. The game is expected to be live on ATA and AIT. Away from the Eagles, let's celebrate the MPFL. We are the players and officials of Sunshine Stars uh, this morning um, took to the streets of Lagos um, the streets of Akure Beg um, the Ondo state capital, to protest against the poor handling of the team by the state governor. The players and officials marched from the stadium to the uh, governor's office to register their grievances. According to report, the state is owing the players and officials about six months' salary and matches bonuses Maybe that is the major reason um, why the sun is no longer shining. Um, at Sunshine Stars. Um, okay, taking updates um, uh, concerning the AFCON qualifiers fixtures. Um, Ivory Coast defeated Ethiopia 3 goals to 1. Um, Madagascar, defeat, Madagascar against Niger Republic. Uh, it ended in a stormy draw. And of course, uh, Central African Republic up against Mauritania, 1 goal to nil um, in favor of Mauritania. And later this evening, um, the Atlas Lions of Morocco will be in action against Burundi. Well, of course, um, Cameroon up against Rwanda. Senegal up against Eswatini. Not forgetting um, Sigalone up against Benin Republic. Okay, taking updates from FIFA World Cup qualifiers in Europe. Um, Azerbaijan will be in action against Serbia. Belgium up against Belarus. Uh, Wales up against the Republic. Uh, Croatia take on Malta, um, while of course Luxembourg take on Portugal. According to the coach of Portuguese team, um, Fernando Santos has confirmed that Ronaldo remains captain of the team despite his reaction in the game against Serbia. Poland striker Robert Lewandowski will miss the game um, against England um, due to the knee injury sustained. Um, Messi Mount will also uh, uh, be out of the game against Poland on Wednesday. And taking updates on the Champions League game, quarterfinal game between Chelsea and FC Porto. The first leg and second leg of the game between Chelsea and Porto will be played in Spain because of the international COVID 19 restrictions the match is set to go down at the Ramon Sanchez Stadium, the home stadium of Sevilla. And don't forget, the same stadium where Chelsea scored four in the group stage against Sevilla. And of course, celebrating NBA on the program this evening. Washington Wizards up against Charlotte Hornets, Denver Nuggets up against the 76ers, Los Angeles Clippers up against Orlando Magic, not forgetting funny songs up against Atlanta Hawks. Ladies and gentlemen, this is the best way to blow my BYEs this evening. Join us again tomorrow morning with Kenny Ogumiloro on the fresh edition of Fresh Pulse. Until then, enjoy the rest of your day. Stay out of trouble, but don't forget person wey borrow cloth go party no the dance at all my brother try to always caution yourself and do not pass your boundary my name is golahon olalere i am out of the studio. The music is on. Your ears are going to get awakened by the sounds of Fresh 105.9 FM. Your feel good radio. 105.9. mọ́ máa dùn. nílùú Ìbàdàn. láti kílẹ̀. ìròyìn lẹ́kùnrẹ́rẹ́. ètò lóríṣiríṣi. kápolówó ọjà. àdéhùn gbàjẹ́. Fresh FM yìí wọ́n ló fọ́ pọ̀ náà nílùú Ìbàdàn láti fọ́. ọba lọ kì í jẹ́ ọ̀tá wọn lọ ìkànnì Fresh FM máa gbà yìí láyé láti gbọ́kàn nìyí ẹ wá polówó ọjà ajẹ́kùgbàjẹ́. ọba lọ kì í jẹ́ ó ta lórí ìkànnì ṣàṣẹfẹ́ máa gbà yìí. fresh air pẹ̀lú tó kárí ilé ọ ìròyìn ajá balẹ̀ ìbẹ̀lẹ̀ tí máa gbọ́. ọba lọ kì í jẹ́ ó ta lórí. ìkànnì Fresh FM àgbáyé. ìdán bàbá ìdán lórí àgbàgbé àràbá bá àrà nínú àwọn ètò tó yáàyè bó jẹ́ tìròyìn tí ọlọ́rọ̀ à ń fi funfun bo dúdú lójú fúnra ẹni. Fresh one oh five point nine lọ́bẹ̀ ìdòmàrí gbádé fún Fresh one oh five point nine àkọ́gun láàrin àwọn ìkànnì yòókù. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. All right, we need to slow down a bit. gbọ́ gbé mi sókè gbé mi sókè mo ṣe bẹ́ẹ̀ gbé mi ìyá gbọ́. èmi gbọ́ bí wọ́n ò gbọ́ eh? kí ló sọ rana. àwọn àjò ayé fẹ́lẹ́. a dáa fún ẹja rẹ. wọ́n lọ fọ́. anyway kò dùn mí. ẹ kò lè dùn ẹ. Ah, ah. <laughs> ara tuntun ló gbé wálé ni. mo kò tí ń gbéraga o ah, lè ń lora ẹ lójú gan lọ. Eh. kí ló rí o. Ọlọ́run nǹkan tí mo rí ní bílíkì ọ̀dọ̀ bílíkì mo ti rí. bílíkì èwo. ọ̀dọ̀ bílíkì ẹ̀ náà ni ọmọ rẹ bàbá tún mi ṣe fíìmù tó ṣe bẹ́ẹ̀ yẹn fọ́ ni. bílíkì bílíkì bàbá bàbá tún mi ṣe live in concert. live in concert. inú ẹ yorùbá ẹ ní bílíkì ẹ máa jára yín náà ah, ó yẹ kẹ́tí já ti pẹ́ náà. àrínfín ti fẹ́ wọ̀ tí rẹ bá bá yẹn ẹ fẹ́ lẹ́ sọ̀rọ̀ kò yẹ. rédíò ní respect náà. kò yẹ kó ọmọ fìgò sójú yọ. abc ń gbọ́ wa hmm? abc ó ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ wọ́n sọ pé tí a bá ti di orí rírò kárí ra wa fún ká tójú ara wa mọ́lẹ̀. ayin ọ̀gá ká jẹjú ara yín. ká jẹjú ara wa. mala ọ̀gá you dey wetin dey talk. ọ̀gá you dey ọmọ kọ yorùbá ló sọ̀rọ̀ tó fi òwe sí. kí ni yorùbá wí ó ní tá a bá ń bá ọmọ kékeré jọ èso ní èkó ọ̀la yìí gàràgàrà imú ẹmú ẹni báyìí lọ́mọ. ìwọ náà lọ jẹ ìṣó ọmọ jẹ ìṣó. ọwọ́ yorùbá mà ni mo kọ́ à. kí yorùbá wí kí yorùbá kò sọ pé kaba ọmọ kékeré jẹ iṣu lóko ni wọ́n sọ. Eh, kò ní ká jẹ ìṣó. wasabi sẹ́tì ah. ó ní táwọn bá ọmọ kékeré jẹ ìṣó lé èkó ní èkó wàlá ó ní garagara imú ẹni lọ́mọ ń wò báyìí. nígbà tí ìṣe pé wèrè gbọmọ bó ló ṣe mọ sọ pé ọmọ kékeré jẹ iṣu gbọmọ padà fún wèrè. òmùgọ̀ láti ayébẹ́lẹ́ kò mo máa rògò lọ́wọ́ ẹ lọ́sàn-án. ayẹfẹlẹ owó ń fresh ní sá ah, orúkọ iléeṣẹ́ ló ń rẹ o. Ah, ah, ó mọ̀ ń la mọ́ mi ẹ gbà mí. owó ojú owó ojú ẹ fresh. ayẹfẹlẹ fresh fm mo fọ́ yàrá yàrá. wọ́n padà mọ́ kó o ní. no ayẹfẹlẹ o ṣe kankan ní ọ̀dọ̀ bílíkì o farabalẹ̀ fún farabalẹ̀. béèrè pé kí ló ṣe náà wọ́n ó múra mi wá ní sá abo biliki. sọ pé kí ló ṣe ní biliki. máa pa máìkì ẹ o. máa pa náà àjọ wà nínú. aago márùn ti lù filẹ. ó yẹ kó kọjá kí gbogbo eléyìí tó bẹ̀rẹ̀ ó ti yẹ kó. sọ pé kí ló ṣe ní biliki. kí ni mo ṣe ní biliki o. mo láìpẹ́ ògiri rẹ̀ para mm-hmm. bọ̀bọ̀ yẹn wá. bọ̀bọ̀ yẹn wo. rìmúùtù máa ń pè rìmúùtù yẹn. Mm tó máa fi tẹ́tí fi yẹn. remote. ordinary mm-hmm. remote. Eh. comedian ni. comedian ni remote. ẹ eh, mo dáhùn pé remote ló ń jẹ. ordinary ó wá sọ́dọ̀ ẹ̀ ó ní yẹn àkànnàbọ̀ ó ní ó dẹ̀ ṣe sí lẹ́sẹ̀kẹsẹ̀ ó lọ mú fọ́fẹ́ lọ́dọ̀ ẹ̀ ọlọ́ ọlọ́. ah ó ṣẹ̀ṣẹ̀ rán mi létí ọ̀hún pé mo ti gbàgbé ṣá. o ṣe ti fún lẹ́sẹ̀kẹsẹ̀ o ṣe o lè ṣe ti. Ah. mo ti mo ti gbàgbé. mo fọ́fẹ́ lọ́dọ̀ ẹ̀ yàmà eh, yàmà. kí <coughs> mo gbàgbé mo ti gọ́ ọ́ra mi. ó ètò hàn. Ah forty. Hmm. ẹni tó bá wà nínú ẹ̀mí nìkan ló lè understand yẹ. condition báyìí. ó ti yọ àwọn àhakù amọ̀ làwọn ọmọ tí ń ṣe IT lọ́rùn náà ti ṣe practical so tá a ti kọ́ṣẹ́ débi kankan ohunkóhun kò gbọ́dọ̀ ṣègbè ni wọ́n fi náà la kàn fi ọ́ ṣe. kàn fi ọ́ eh. wọn wá délé ayé wọn ṣe ọba ìtì. ọjọ́ tí obì tó bá ti débi làbí àwọn àwọn tó ń darí wa ní Kwara tìtì báyìí wọ́n ní problem pẹ̀lú ẹ̀ ọlọ́. àwọn náà darí yín Kwara. àwọn èèyàn wa nílò ni. <laughs> tó bá ti dé fìlà bí àwọn ará Ìlọrin báyìí mo máa ní problem pẹ̀lú ẹ ọjọ́. ọjọ́ òróró tó búrọ́kì. ọjọ́ Fúlàní àkọ́kọ́. àwọn mọ̀lẹ́bí bàbá wa kutu madam fojú. orí mi bàbá àdínní àwọn àyà nǹkan tí mo bílíìmù àwọn pẹ́rẹ́ǹsì mi pé wọn ò kọlà fún mi ti Sunday Igboho. <laughs> Ah, lẹ́nu ẹ̀. wọ́n bá kọlà fún mi ti Sunday Igboho ọlọ́run gbọ́ mi bá ti jẹ lọ́lọ́run mi bá ṣe wèrè ń lè yí gan mi bá ṣe wèrè gan. wọ́n á dẹ̀ nà é débi tọ́lá pẹ́rẹ́. wọ́n á nà é wà ló jẹ gbà fún. ìwọ yẹn kẹ́ tiẹ̀ dàgbà sẹ́fẹ́ náà. èmi tanú ni rèmi n ò bí wọn da èmi nílẹ̀ yìí nílẹ̀ yìí ilẹ̀ bàbá mi. àlọ́ wá sọ́fíìsì mi ó jókòó <laughs> mo sì wọ reception yìí rí. o ò lè rí wọn àti kọ́lọ́ àga. ẹ lọ́dún ni. mo ní kò ti jẹ́ dọ́dọ̀ rẹ̀. Eyi èèyàn tẹ́ ń gbọ́ wa pàápàá jùlọ lórí Facebook ẹ má bínú sí wa o <laughs> oh nẹ́tíwọ̀kì ló ṣe wá bó ṣe ṣe a ti padà dé ẹ torí àwọn kan sọ pé a stream network naija ẹ máa gbàdúrà fún nàìjíríà. nàìjíríà ń bọ̀ wá <laughs> ó ní. ó ń bọ̀ wá ó náà mọ̀ wá yìí. sápò ẹ lọ́wọ́ àná. nàìjíríà tó ti dọ̀rọ̀ lukọ tó máa ń pè ìlú kan báyìí ti dọ̀rọ̀ lukọ. ẹlẹ́nu rẹ̀. tó bá kọjú sí mi ó lè kọjú sẹ́lòmíì ìlú gangan ni. Hmm. so. tó bá kọjú sí ẹ kó o ta tó bá kẹ̀yìn sí ọkọ ta tó bá kù wọ́n nìkan kọ́ tẹ́rù ara rẹ̀ pa. wo tó bá ń sọ bẹ́ẹ̀ hmm. sọ bẹ́ẹ̀ fáwọn tó ní làákàyè mọ́ sọ bẹ́ẹ̀ fìlì. ọ̀gá hmm? tó bá kọjú sí kò sí ní tó fi ṣe bọ́kọ̀ yìí kò sí ní tó fi ṣe tó bá kọ̀ òní kan kò sí ní tó fi ṣe. problem ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. ìlú tí mo sọ pé ìlú alágídí ìlú alágídí ni o ah, ìlú alágídí mọ́mọ́ bíi alágídí pé mọ́lùlù mọ́lùlù yóò dẹ̀ lù ú ìlú alágídí mò sọ ibi tẹ́rù lọ́kọ́ ló jẹ́. ẹ kí ló ń ṣe yun fún ebo fún punishment kò mu sìgá ọ̀bọ ni. ọ̀ya lọ stool down síbẹ̀. Ah, yọ ọ̀rọ̀ amọ́lẹ̀ o mọ̀ fùsẹ̀ yín fún o. kí ọwọ́ sí abẹ́ ìtàn ẹ̀ kó lọ́mọ. sìgá ọ̀bọ nìyẹn tẹ ẹmu bẹ́ẹ̀ lọ́dún sọ mi lọ́mú mm. àjọmọ́mú ni sa. bẹ́ẹ̀ yẹn jalè ní nineteen forty six yóò tún yọ jẹ̀wọ́. Mm. àjọmọ́mú ni sa. wáyé ta ni. torí ẹ̀ mo ti fi sà sí àjọmọ́mú ni sa. ta ni wàtí ta ni dáhùn lẹ́jọ́ mu sìgá ọ̀bọ. ta ló ṣe bẹ́ẹ̀ dè lẹ́nìí àtànání ọtí bẹ̀rẹ̀ ṣé tàtànání ò ti sọ lára ẹ̀. wálé kèmí wálé kèmí ẹ má fọ wálé kèmí látàánú ló ti ṣe ajẹgúngbẹ ajẹgúngbẹ. tó náà ni o ti tán lára ẹ báyìí. ọlọ́run bọ ajẹgúngbẹ jẹgúngbẹ jẹgúngbẹ ohun mi ní kíní kan wọ́n pè ní sayo. no wonder mo sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ yìí ò nọ́mà kò nọ́mà ẹ wá èdè ẹ bá wa mu lọ sí reception kẹ́ ẹ rọ́ mi lé lórí. kò ní ìdí kan mu lọ tọ́lẹ̀tì ní kẹ́ ẹ mu lọ lọ́mọ gbọ́n omi tọ́lẹ̀tì omi tó wà lóhun agbe funfun lọ́mọ gbọ́n lọ́mọ tó lágbe fún mm, lọ́mọ gbọ́n ságbe máa fún tọ́ba ti débẹ̀ yóò ti rí kíní agbe tí wọ́n máa ń. tómi wà nù ẹ. tó ní kọ́wà white yẹn. má mú o tó ní kọ́wà black tàbí kó ní kọ́wà white. má mú o. má mú mi ẹ o. má gbọ́n má gbọ́n. mo ń gbọ́kọ̀ gbẹ ó mú padà sílẹ̀. Ah, àgbẹ̀ àwọn ò mọ gbọ́n ni. àgbẹ̀ lọ́mọ gbọ́n pátì yẹn bíi tayé fẹ́lẹ́. <laughs> Yeah. ọlọ́mọ̀sọ̀rẹ́ dìbì máa lọ o o ah. ti gbà láti sọ ah. gbà láti ni tó ń ṣe ha ha wọ́n yọ owó ẹ̀. wọ́n yọ owó mi. ìwà ló dé. létí tí mo ti gbàgbé ni wọ́n rán mi létí. ó ti gbowó mc àbí létí koro. ló ti gbowó. wọ́n ti ti pẹ́ ti bá bùkátà lọ wọ́n á yẹ̀ wá ń sọ fún ẹ pé sátidé yìí ni o. pé mo ti gbà ṣé mo gbà pé friday yìí ni. o ti gbowó nínú kòró ọ̀rẹ́ fẹ́ ṣiṣẹ́ ẹ̀ báyìí ìyẹn náà ń pè ní ìsìn rúùlù ìyẹn ìyẹn èmi náà ń sìn rúùlù lọ́wọ́. ṣé ẹgbà wípé ilẹ̀ máa MC wa lọ́jọ́ Friday. àwọn owó tí mo ti gbà ní February March April ni mo fi ń ṣiṣẹ́ lọ́wọ́ iṣẹ́ rẹ̀ mò ń ṣe dèsìn. ti last year ni o. ti last year mò ń ṣiṣẹ́ rẹ̀ lọ́wọ́ dèsìn. iṣẹ́ may kan wà tèmi àti Vincent gbà may last oh, year. DJ. ẹ wọ́n ṣe oh. DJ mi ó ṣe MC. wọ́n ti tó déètì mú un. wọ́n ṣàtúwò padà mú déètì wọ́n wá wọ àkàrà wọn bí mo rán sí i o ti wọ àǹkárá àwọn lòdì mi o ti sá o ti wọ kí wọn ti ṣènáwó èmi rò pé wọn ìṣèwọ ni èmi ó sì dáwó padà irú àwọn ìlú dáwó padà wọn ní. àǹkárá yẹn náà la ṣì máa wọ o. wọn á pè mí pé àǹkárá yẹn náà ṣì ní. àǹkárá ọjọ́ yẹn kọ́ mu ní. ó wà dáadáa ti bẹ́. ó ti bẹ́ níta ó ti bẹ́ níta àbí lábẹ́. mọ́dàmù àti òwe rẹ̀ apá kìíní ọlọ́run ògo ni forúkọ. alihamudulilayi onílẹ̀ ẹ̀kú lẹ́yìn ọlọ́run ti ní kò bókun lójú èrí ah. ọlọ́run ìrópọ̀ ní fresh fm honestly èèyàn pé èèyàn máa mú kòbókò dání ni málàmù yìí mú kòbókò tiẹ̀ dání àwọ̀ ọmọ ṣòkòtò ni tó bá ti sọ pé dress back dress back tó o bá ti dress back kò ní gbà tó fẹ́ mówó lápò ni. yọkọ̀ fàájà ni. ó ti líǹkì àpò yẹn lu síbi ìtàn tó wá ti bọ̀ àpò báyìí kò bókò á lọ ọ̀sàlẹ̀ ìrógódó bi àwa wà lókè ló fi kọ́ ló fi kọ́ lọ́wọ́ hmm. àti tọwọ́ bà kò báyìí àrùkò fẹ́ mú owó ni kò bókò lọ́ fẹ́ <laughs> yọ a máa yọ báyìí tọ̀ ìgbè yẹn ń fa ìjó jáde náà sàlẹ̀. sọ̀rọ̀ ọjọ́ ọjọ́ tẹ̀rẹ̀ ẹ̀ pàmí ju òun ló ṣe MC o ó sọ haúsá ó sì gbogbo àwọn èèyàn wá ń rọ wá wò ó ayé fẹ́rẹ́ lọ́kọ̀ọ́rin ẹ̀kan náà ó kàn ẹni tí ń pa wálé rè tó ń pa wálé pé mo ní prayer point ni o gbogbo ẹni tí ń pa mí lẹ́rìn mọ́jọ́ ọ́ pa mí lẹ́kún o. mo ti mọ yẹ o èmi ti mọ. ẹgẹ́ ni tó ṣe MC lẹ́ẹ̀kan tí wọ́n rẹ́rìn àṣekọ̀gbádùn ṣé ṣé mo pé olùṣọ́àgùntàn rí òkè yìí olùṣọ́àgùntàn eh. rí òkè yìí. Eh, you eh. yeah. larondo. yes daddy. you are on suspension. okay oh, tipẹ́tipẹ́. Mm, so dákẹ́ yeah. for now. ó wà ètò bọ̀múdà yóò gbé mi lọ́sọ̀ lẹ́yìn rẹ̀ pé olùṣọ́àgùntàn rí òkè yìí náà òfin gbogbo ara gbádùn náà tẹ̀lé. ta ló olùṣọ́àgùntàn rí òkè. so àwa olùṣọ́àgùntàn ọmọ rẹ. ọ̀gá ni kò dákú for now. ah, ah ṣé ìnáwó yà. mi dákú àbí mi dákẹ́. ìsẹ́mẹ̀ kì í shut off. ẹ ẹ wọ́n yà kẹ́kẹ́ pé nkú yẹn yẹn. ó máa sùn mi báyìí ọ̀gá ni kò dákú àbí mo ni kò dákẹ́. ẹ wà sọ the ah sọ the you say make you shut off your wife. ẹ ẹ ọ̀gá ni kò dákú ṣọ ọ̀gá rẹ ni. kì í dákẹ́ kì í dákẹ́ èwo ni dákú. tó bá dákú ṣé ló kì í síbí bọ̀ lẹ́nu. you say make you shut off your wife. that's what I say. ẹ ẹ náà ni eh, eh. shut up kì í ṣe dákú dákẹ́. ẹ wà sọ the same thing ọ̀gá. pronounce kẹ́. kẹ́ ọ̀gá ni kò dákú ìrọ̀nà ẹ̀ ńlẹ́ láyínká lèmi ń jẹun bóde kí n má bàa sílẹ̀ tẹ̀ torí pé ajá òṣùpá ń lè mí fi ń bòde fún ọlọ́run ọba ìbà olúwa ìbà ẹ̀yìn èèyàn tó ń tí ọ̀sẹ́ ẹ̀rẹ̀rìndínlógún tàbí tẹ̀lé mo ti mọ tó ṣe pọ́tébù apá ni wọ́n gba kíní vaccine covid nineteen wọ́n tẹ̀ sí lẹ́nu ni sòtẹ́nu ọpọlọ lọ́lọ́ wọ́n bá fáírọ́ọ̀sì rẹ̀ já. ẹ̀rìndínlógún lọ́sẹ̀ tọ́ tẹ́lẹ̀ Oòduà àdórí bí omi ti ń ṣe wárápá náà tẹ́ni ni omi ń jó lọ́wọ́ jẹ màá nà ẹ́ o. àwọn sẹ́ẹ̀rì tiẹ̀ wá. mo ní kí ló ṣe wọn láàbẹ̀ gba covid nineteen. ó fasin ọ̀sẹ̀ gba fasin kò lè rẹ ọ̀sẹ̀ láyé oh ọláyínká ayéfẹ́lẹ́ lórúkọ tèmi ìlú jùmọ̀ ká ti gbogbo ayé ń pèlẹ́ nìkan oṣù jagunlabi ti ń para lé bí ẹni pa hmm. nílá ètò bí ẹni lọ́wọ́ làkàdé ìjàkùnrin mẹ́ta àti bíngàn owó bàbá mẹ́ta mọ́kí ń pẹ́ kúrò lẹ́ o. Hmm ẹ kú dédé àsìkò yìí ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa let's talk about it àjọrò ẹ káàbọ̀ ọlọ́run ògo mm, ni forúkọ rẹ̀ ọba tí ń fi tí ògbọ́n dààmú àwọn ọlọ́gbọ́n hmm. ó ń fi tí ògbọ́n dààmú ọlọ́gbọ́n hmm. àìrí tó ń ṣiṣẹ́ rírí ó sì mú rírí jáde kúrò nínú àìrí hmm. ọba tó dé tẹ̀rù ń bá àyàn àìdè rẹ̀ ń já àyàn láyà ó wá dé tán ó tún kààyàn láyà títóbi nígbìmọ̀ títóbi ní ìṣe ohun tó wọ̀ ló tún dá lára hmm. lára ara tó dá lèmi tí mo jókòó yìí hmm. lára ara rẹ ní nǹkan ayéfẹ́lẹ́ náà ara ńlá ló fi má láàmú ṣe ara ńlá náà tún ní portable ara ló fi ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń gbọ́ hmm. wàyí náà ṣe ló bá wọ̀ ọ́ ló ń ṣe ìgbà tó bá wù ọ́ ló ń dé hmm. ìgbà tó bá sì wù ọ́ ló ń gbàdúrà bẹ́yẹn fodidi àgbárù omi àlùwàlá lọ mọ́ṣáláṣí hmm. tó ṣe òfin hàn yẹn àríran jùlọ lọ olórí gbogbo alásọ tẹ́lẹ̀ ayé tani mi tí mò ń dé fìlà yín o ah. ngbà tí nǹkan ọmọ ṣe mí ta ló bí mi ta ni bàbá tó bí mi lọ́mọ ẹni tí ò jẹ́ nǹkan kan ló ń sọ di nǹkan kan eh. lójú àwọn tó ń rò pé àwọn ti jẹ́ nǹkan kan ọba tó ń sọ ní títí sẹ́líbírìtì ògo ní fowókọ rẹ ọba tí wàá ń gbógo fọlẹ̀ ah. ògo ní fowókọ rẹ wàá ní ọ̀lẹ́ni ni alóhùn sì fẹ́ràn rẹ̀ bẹ́ẹ̀ a ní àléébù ń bẹ lára rẹ̀ a ní kí wọ́n filẹ̀ àní hmm. tó bá lóde òde tó bá lóde òde àìkú ni ọ́ tó lè kú láéláé àìsá ni ọ́ ò lè sá ò tírí ò sì dípẹ̀ta hmm. ọba tó bá gbogbo ògbà mu abájọ tó ń pè ní ọba àgbà gbogbo níbi gbogbo níwá gbogbo lọ́jọ́ gbogbo àrí ìró àlá ni ó ẹ̀gàn ọ̀ràn tẹ̀tẹ̀ pátápátá ọláporogodo ọba ìdìdí ìdáyé ni ó aláàfin àjọbọ hmm. ìwọ ló lóko àjọbọ wọ́n lọ bá àmì ọlá ọba àmì ọlá ò ń gbénu ọlá ńlá o sì ń ṣọlá o tún wá ń gbénu ọ̀run ṣògo níbi o o lọ́ba kan o ní ìwọ nìkan ṣoṣo ni ẹrù tí ń bẹ̀rù lẹ́rù ẹrù tí ń sa alágbára ayé dojo alágbára ayé ń bẹ lóòótọ́ o mm. olóògùn sì wà mm. àwọn tí wọ́n ń ríran wà láyé lóòótọ́ àmọ́ kò sí kankan ni wọn tó ní ìkápá lórí ikú mm, ìjọ ọkọ bá pa wọn dàbí ìgbà tí wọn tiẹ̀ lágbára kankan ọlọ́run ògo ni fọ́kọ ìwọ nìkan buhari ọmọ tálákà nu kòsíkòsí òun mm, gbọ́mọ alágbe kúrò lórí àkìtàn jókòó oh pẹ̀lú ọmọ aládé oníkànmọ́ bá wọn pàṣẹ mm-hmm. kò wá kú babalẹ̀ ni tí ó bí ọ léèrè babalakuta ni ó bí ọ léèrè bó ṣe sílẹ̀kùn ọjọ́ òní kò sẹ́ni tó lọ kọ́kọ́rọ́ mọ́ lọ́wọ́ ó tún tilẹ̀kùn kò sẹ́ni tí ó béèrè àgádágodo lọ́wọ́ rẹ̀ lọ́kọ̀ọ̀gbà ló máa ń fi àwọn ìran kan hàn hmm. ó ní gbogbo ayé dàbí adìẹ ni tó kó sínú kùkú ah, ah. èyí tó bá sì wú ọ ló ń mú jáde ìmí àparẹ́ mọ́bẹ̀ ah. ìmí àjáde gúọ́ àìsàn á ṣe tó bá tún wọ̀ wá ní kára ara rẹ̀ yá tó bá sì wọ wa ní kọ́mọ padà bọ̀ kò sẹ́ni tó lè bí ọ léèrè ọlọ́run ògo mọ̀ ní fọkọ rẹ̀ àrí ìró àlá ni ọ́ mm. òun gbénu ọ̀run ṣògo ògo tó ju gbogbo ògo ayé oh lọ ìwọ lógo tó ń tanná ògo mm. ògo tó ń ṣàwárí ògo mm. ìwọ lógo tó ń ṣamọ̀nà fògo ìwọ lógo tó ń fògo mọ̀nà oh àwọn kan ṣìnà kan tó eh, mọ̀nà eh. àwọn kan ò sì ṣìnà àánú ìrìn àjò uh-uh. ayé tọ́ba tó bí ọ léèrè wà ní wọ ọba mọ yàsá wọ ọba ṣèlú wọ ó ní bó ṣe wọ ló ń ṣọlá rẹ igi tútù àti gbígbẹ ló jọ wà núgbó mm. lójú igi tó ti gbẹ mm. láyé tó ti ń pariwo mm. báwọn ò ní pẹ́ mọ làádáná igi tútù a sì wó lulẹ̀ igi tútù tí wọ́n ní yóò pẹ́ kán ni kán ṣe á wá kọ̀ kò ní pẹ́ èso rẹ̀ ọ̀rẹ́ dànù ewé rẹ̀ ó sì ṣègbè òun gan fẹ̀gbẹ́ lélẹ̀ wọ́n máa lagi tútù wọ́n fi dáná lójú igi gbígbẹ tọ́ba tún wá bí ọ léèrè eh. ọlọ́run bó ló ṣe rí bẹ́ẹ̀ wà ní wọ́n ni mọ́ yàsá wò táwa ló tú ọ láyé ta lójú ọ lọ ṣọba ayé ni àbíjòyè hmm. èwo nù wọn gan ni hmm. bódó bá ń gúnyán ìdágìrì a sì bálẹ̀ bólódùmarè bá ń sọ̀rọ̀ gbogbo ayé a sì dákẹ́ rọ́rọ́rọ́rọ́ mm. abájọ tó fi hónú omi òkun tó dákẹ́ nú omi ọ̀sà mm. ìwọ ni pa tó fi yọ̀já omi òkun mm. bí gbogbo omi ṣe lè pọ̀ tó láyé wọ́n sọ̀dá mẹ́wàá fọlọ́kùn ni àmọ́ bí wọn bá tiẹ̀ níyọ̀ tẹ́lẹ̀ tó má ti ń darapọ̀ mọ́kù ó sì mọ fiyọ̀ sínú ah, ah. ọlọ́run ògo ni fọ́kọ rẹ o ìwọ tó ń jẹ́ èmi ni má ṣe bẹ̀rù àkọ́kọ́ nu náà ìléru ni ebéèrú mẹ́ta oh. ó pẹ̀lú wọn eh. kán tó débẹ̀ ló ti eh. tẹ́lẹ̀ rẹ̀ dè wọ́n abájọ tó fi sọ́nà ẹ́sáyà Mm. ó ní baba ńlá náà kọjá olówó mm. wà pẹ̀lú wa mm. ó láwọn ìṣan mi yóò sì ní bò wá mọ́ torí pa aṣọ rárá lójú rẹ̀ torí kò sì fẹ́ wa olóòfẹ́ mi ẹlòmíì rọ́pò ẹ̀mí wa ah, ah. táwa ló tú ọ láyé ta lójú ọ lọ ìlérí ń bẹ lọ kánrin kése ìwọ náà ló sì ń ṣe ìgbà tó bá wù ọ ló sì fẹ́ ṣe kò sẹ́ni tó lè mú ọ sí àgànjọ́ òní ń gbèbè jìjọ́ ọlọ́run ògo ni fọ́kọ̀ rẹ ọlọ́mọ mẹ́fà tún padà wá ń sunkún ọmọ ọlọ́run ògo tún ni fọ́kọ̀ rẹ náà ni àwọn kan kù àwa kan kù bí mo ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n ti ń sọ jígà àwọn ẹlòmíì tá a bá t tún bí ọ léèrè eh. wà tún ní wọni mọ yàsá o ọba ni rìn kíyàwó tán ọba ni lórí ìbànújẹ́ fayọ̀ dípò ọba tó bá àyàn lórí ẹkún ó fi tẹsítímọ́nì jìrọ̀ rẹ̀ fún ni àbájọ hmm. hmm. tó kún fi rí ọ tó sá hmm. tí Jọ́dánì rí ọ tó padà sẹ́yìn táwọn òkè ńláńlá fi ń fò bí àgbò tó ń fò bí ọ̀dà àgùntàn tilẹ̀ fi ń wárìrì níwájú wọ Ọlọ́run Olódùmarè àdátán ni ọtọ bá lọ dátán ó dátán ah. àgbétán ni ọtọ bá lọ gbé ó gbé tán agbanilágbàtán ni ọ ọba àpèjúbọ ọba àpèrire oh. Ọlọ́run ògo ni forúkọ cuore. Ifele and EOB. Owó Akademi Suite. Ilé ìtura ìgbàlódé. Ó dára ká sọ òwe. Èyí yàtọ̀ ojú pele mọ́. Àyíká tó rẹwà o. Akademi Suite. Yàrá tó tutù mímímí. Swimming pool tó gbẹ ẹ̀wò tẹ́ reception wa. ọ̀rẹ́ wa ó mọ tó ti tó. spa àti massa chambers wa. ìgbádùn tí ó lẹ́lẹ́gbẹ́. ibẹ̀ ni màá lò ó. tábà ń ṣayẹyẹ tábà ń ṣàríyá. ọlùwọ̀n ò lẹ́lẹ́gbẹ́. tábà ń ṣayẹyẹ tábà ń ṣàríyá. ìfẹ́ sẹ́ńtà eyé mà tún ga. tábà ń ṣayẹyẹ tábà ń ṣàríyá. àyè ìgbọ́pọ̀ sí ń bẹ. tábà ń ṣayẹyẹ tábà ń ṣàríyá. àwọn tẹ̀ ló fi NCDC. ilé ìtura ìgbàlódé. àrùn olè ra yé wọbẹ̀. ilé ìtura ìgbàlódé. à ń fọwọ́ wa ká tó wọlé. ilé ìtura ìgbàlódé. social distancing mi ń bẹ. ilé ìtura ìgbàlódé. wearing no face mask ìyẹn ò dúró. ilé ìtura ìgbàlódé. ọ̀sán-sámi road lawa. ilé ìtura ìgbàlódé. òkè àdó nílùú ìbàdàn o. ilé ìtura ìgbàlódé. academy suite. ilé ìtura ìgbàlódé. High School, home of quality education, located at Minta 10 Ibadan Oyo Expressway, opposite Deeper Life Campground. Our school is a mission co-education full boarding school. We are taught in the 21st century classroom and modern facilities to make teaching and learning fascinating. Students are committed to all-round qualitative education with emphasis on academic and moral excellence. The school operates an e-learning system and can boast of cutting-edge facilities manned by competent, committed, and eyeless workforce. Our facilities include one computer per child, well-equipped modern laboratories, modern libraries, comfortable hostels, modern sports complex, glamorous geographical gardens, fully automated e-learning process. Every child receives maximum attention because every child is important. Admission into 2021-2022 academic session is in progress. Log on to our website www.thedeeperlifehigh.org through online form. For further inquiries, visit our email delicious.exams.ibadan at yahoo.com. You may call 081 50 or 081 5819 Deeper Life High School. ṣe rí káàkiri àgbáyé lọ́wọ́ yìí o. ǹjọ́ mọ̀ báwọn kan bẹ tí wọn ò mà lá. kí ló dé? torí wọ́n ti mẹ́nu bẹ̀. ẹnu bẹ̀ freedom synergy pro ọ̀pọ̀ èèyàn ni wọ́n ti máyé rọrùn fún oníṣòwò oníṣòwò òṣìṣẹ́ ìjọba ọmọléèwé òṣìṣẹ́ fẹ̀yìntì ọ̀pọ̀ àwọn yẹn tó ti mẹ́nu bẹ̀ ni wọ́n ń gbègbè ayé rọrùn láti gbọ́ bùkátà torí pé freedom synergy pro ti so wọ́n pamọ́ náà rọrùn tó wọ́n ń gbà wọlé fún wọn lọ́sẹ̀ mẹ́fà mẹ́fà ọ̀nà rọrùn ilé iṣẹ́ tó pèsè àwọn wọn sara lóore food supplement tó wúlò fún tọmọdé tàgbà ni freedom synergy so wọ́n mọ̀ tó wọ́n sì wọlé sínú àkáǹtì wọn lọ́sẹ̀ mẹ́fà mẹ́fà ìwọ náà gbẹ̀gbẹ̀ sí ọlọ́gbọ́n darapọ̀ máwọn tó ti mẹ́nu bẹ̀. fún àtẹ àtẹ̀jíṣẹ́ báyìí báyìí àti lókẹ́ṣẹ́ sí nọ́mbà yìí zero eight one four four nine nine zero zero two seven zero eight one four four nine nine zero zero two seven. tàbí kó o máa bọ̀ lọ́fíìsì tó wà ládùúgbò Glow Office Choice Plaza Challenge Ìbàdàn Freedom Synergy Pro ọ̀nà ìrọ̀rùn nìyẹn láti máa gbẹ́gbẹ́ ayé flaflo tó lẹ̀ àṣà ní ṣàfihàn ẹ̀dá ìṣeni júwe orírun ẹni. láti fi máa ṣe ìgbélárugẹ àṣà àti ṣe wa látọjọ́ kìíní sí ọjọ́ kẹfọ oṣù kẹrin ọdún yìí pẹ̀lú àkànṣe ètò tá a pè ní omi tuntun pace festival of art and culture. níbi tá a ti máa ṣàfihàn àwọn àṣà àti ṣe wa iṣẹ́ ọ̀nà lóríṣiríṣi eegun aláré ní sọ̀rínsọ̀rí àtàwọn oúnjẹ ilẹ̀ wa ti ṣara lóore. bákan náà ni ìdíje ijó òbílẹ̀ ayò ọlọ́pọ́n àbẹ̀wò sáwọn bíi mánigbàgbé bíi ìyàkáládùn àwáyé àti adágún ọ̀kẹ́rẹ́. aago mẹ́sàn-án àárọ̀ ọjọ́ kìíní oṣù kẹrin lètò gbogbo ògbérasọ ní sẹ́ńtàlì ọjọ́ náà ní olúbàdàn tilẹ̀ ìbàdàn ọba saliu àkànmú adétúnjì ajé ògúngúnnísọ̀ kínní àti aláàfin tìlú ọ̀yọ́ ayẹyẹ ọba lámídì adéyẹmí kẹta. àlejò pàtàkì láàrin ọ̀nà kakanfò ilẹ̀ yorùbá ibà gani adams ẹni àyẹ́sí pàtàkì ní gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ ṣèyí mákindé. omi tuntun paysetter festival of art and culture ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn ìjọba àbílẹ̀ àti ìjọba àbílẹ̀ onídàgbàsókè ló ṣàgbékalẹ̀ rẹ̀ pẹ̀lú àtìlẹyìn goldberg àti ìlàjì resort. olùkéde dókítà wàsíù adéwálé ọlátúnbọ̀sùn kọmíṣánná fún ètò ìròyìn ìpínlẹ̀ ọ̀yọ́. Let's talk about it. Let's talk about it with, with Yinka Ayifale and EOB. Mm-hmm. wàásù ìhìn rere náà ọlọ́run orí òkè yìí ọlọ́run orí òkè yìí kò gbà àkóso hmm. jésù olúwa wa hmm. àmín aago márùn àbọ̀ múra ti lọ lù. Eh, eh, ẹ̀yin olólùfẹ́ wa lórí facebook eh, kíní tá a máa ń fún yín lọ́sọ̀ọ̀sẹ̀ ròdòròdò ó tún ti wà ń bẹ̀ ẹ darapọ̀ mọ́ wa dáadáa ẹ bá wa ṣíà ẹ̀ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kan darapọ̀ mọ́ wa kájọ sọ ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tá a fẹ́ sọ lé ní kò ní í jọmọ́rọ̀ o ṣe jẹ́ ká fún àwọn èèyàn lẹ́bùn wọn. ẹ à ń bọ̀ akọ̀fẹ́ pèpè àmáyédè wọn sílẹ̀ ohun tí ọ̀pọ̀lọpọ̀ ká sọ pé ninety percent ọmọ nàìjíríà fẹ́ràn àti máa ṣe ni. ǹjẹ́ wàá burú nù kéèyàn ṣoore kí ló burú nù kéèyàn ṣoore láyìíká hangi wọn síbẹ̀ yẹn ṣó dáa kéèyàn ṣoore kéèyàn tó kan sáárù. kéèyàn ṣoore kó wá tibẹ̀ kan wàhálà wàhálà tó jẹ́ pé òun ní olúwa ẹ̀ ó sì sìn sìn sìn sìn sìn títí ó fi jáde láyé àbí ká sọ pé kádàrá àwọn tó kan wàhálà ni. ṣé wọn á máa kọ́ mọ́ wọn bẹ́ẹ̀ pé ń bi oore ṣíṣe lẹ́yìn ti kan sáárù o. ṣé èèyàn ò wá tún ní ṣoore mọ́ ni. ok ok téèyàn ò bá tún wá ṣoore wọ́n tún mọ̀ búyàn pé àwọn ni lágbájá. bó tẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ míì náà tó ń retí kéèyàn ṣoore fóun ni òun bá po èèyàn ṣe wà sí. ǹjẹ́ dáa kéèyàn máa jẹ sàrà. sàrà bẹ́ẹ̀ ni. sàrà. <laughs> sàrà wa póríṣiríṣi ló bá bí mi. sàrà rẹ o. ẹlòmíì wa ní bóyá kò kàn dáná fáwọn èèyàn kan jẹun. ibi hmm. a ti lọ sóde àwọn ìnáwó rí tí wọ́n ní àwọn onínáwó gbé omi fún wọn pé kán bá wọn fi omi eléyìí sebẹ̀. Hmm. a ti lọ sóde ìnáwó tí wọ́n sọ pé hmm. omi eléyìí ní kẹ́ẹ̀ fi bọ ẹran. a ti lọ sóde ìnáwó rí ká ṣáà àṣà ṣá máà tí ó pè wá ló wá bá mi pé star eob eob tó máa ń serve ẹ má jẹun ẹ má jẹun ẹ má jẹun máa get máa get oúnjẹ tó ibẹ̀ ló ti rún àyàn ní itri. ó ní èyàn èyàn mélòó ni mélòó làwọn tó tẹ̀lé mélòó lẹ́yìn tó tẹ̀lé yín wá. bàbá nba mo ní mo ní malam malam àwa márùn sa. mo ní mẹ́rin ó ní ẹ jẹ́ kí n fi ṣe márùn. bọ̀ mo bẹ̀ yín ni o ẹ má jẹun ẹ má jẹun ní. kí ló rí tó fi sọ bẹ́ẹ̀. eventually mo tó mọ̀ pé ibi téèyàn bá ti mọ ọkọ we wish you nígbà Easter nù. ọkọ ọdún Easter dé. <laughs> èyí mọ̀kọ we wish you a merry Christmas nígbà Easter. nígbà Easter. àṣẹ parí iṣẹ́ ni oúnjẹ tí ó wà ní patí yẹn. Hmm. mo wá mú ní àbájọ owó tí mo sáré lé wọn náà pé mo fẹ́ fi ṣe wọn ná wọn ná. Hmm. Hmm. ṣé wọn tún wá fẹ́ gbére fún yàn èèyàn àbúlù ah. yàn wọn ò ní í ná. olórin kan wà nígbà kan ta ta tí èmi yìí tí èmi yìí ti fi ẹnu bú rí hmm. àmọ́ tí mo padà wá yìn pé ọkùnrin ni mo fẹnu bú rí pé ó mọ̀ ń yẹrí fún owó. kò kí ni ẹni lẹ́ni àṣé ọkàn jẹ́ pé ẹni bá ti tọ̀ sílẹ̀ tó fi ẹsẹ̀ ra ìtọ̀ tàbí tó tu tọ̀ sílẹ̀ tó fẹsẹ̀ ra tọ̀ hmm. ó ti mọ tí wọ́n fi ṣe lájò. Ah, láyìnká àyùnú kan á kọ́ o hmm. ẹlòmíín wà tó jẹ́ pé kò màdúrà gbà kò sì máa wẹ̀ ẹ́ gbà àmọ́ mọ́ ń tẹ̀lé kìlọ̀. ìkìlọ̀ hmm. bẹ́ẹ̀ ìkìlọ̀ sì jẹ́ ju àdúrà gbà mí. Ah, ó ló lágbára ju hmm. ìkìlọ̀ tí wọ́n ti fún pé a lè sọ òde tẹ̀ ń lọ yìí o ẹni ẹnìkan báyìí báyìí lè wá báyìí báyìí o kó gbowó tùdù lọ́wọ́ o. ṣẹ́gun o tí máa o tí máa ṣe mc rí kẹ́nìkan dàbí fan ẹ̀ kó wá dìmọ̀ ẹ̀ kó fan kìnnù ẹ lójú. ẹnìkan ti ṣe é rí níjẹ̀bú ah, òde mo gbáǹkà sí fúlọ́wọ́ rẹ̀ ah eléyìí mo gba mala mala ló gba nkachi ìjẹ́bòde ni wọ́n ti ṣe irọ́ mi gba nkachi yẹn lọ padà lọ́wọ́ wọn kogi wọn ti ṣe eléyìí fún mi mala you, you remember you remember the handkerchief you take from one man for that kogi wey we go go play. wey put for wall abi. no the handkerchief wey clean my my face. okay ah that one you don tell now. Idonte Idonte ó fi handkerchief yẹn ó fi nu ojú mi. ó ná sànú rẹ ni ah, bóyá o ti ń làágùn. oyin tó wá burú jù ń bẹ̀ ni wípé ìgbà tí Málàmú gba handkerchief yẹn lọ́wọ́ ó wá ń dọ̀bálẹ̀ ó wá ń bẹ̀ pé kán jọ kán má bàyè oúnjẹ ẹ jọ ẹ fún mi kí lẹ fẹ́ fi ṣe ẹ ṣáàjọ ẹ ṣáàjọ kí ló dé tó ń bẹ̀bẹ̀ láti gba handkerchief. Hmm. a ti lọ òde kan rí tí ẹni tí àjọ kọrin ń bẹ̀ tí ó kọrin èmi ṣe MC so ẹnìyẹn wá ó jẹ́ nìkan tó lómi lára díẹ̀ so sẹ́wọ̀n pé ńgbà tó kọrin dáàyè kan tó fà yìí lẹ̀ fẹ́mi ó wá lọ síbi tí AC wà pé kóun lè gba AC AC so ó wá nu àágùn rẹ̀ àágùn tó nù nù ankaṣífù yẹn ǹjẹ́ mọ̀ pé àwọn kan dẹ̀ ń tájẹ̀tì handkerchief yẹn handkerchief yẹn ah, ah. ó ti wá fi handkerchief yẹn lẹ̀ sórí àga tó jókòó sí ó fẹ́ padà sórí stage ẹni ẹlẹ́ni láì mọ̀. wọ́n wá rán pákà tó ń páàkì oúnjẹ wọ́n wá rán wa wọ́n wá mú handkerchief yẹn wọ́n ó ṣe bẹ́ẹ̀ pé òun kó oúnjẹ mú handkerchief yẹn lọ ìjẹ́ believe pé fídíò tí wọ́n sẹ́ndì sí ẹni yẹn padà bí kan sẹ́ndì fídíò eré pé tẹ́tí tẹ́tí perform. so ó wá wo ibi tóun ti jẹun ó wá wo ibi tóun ti jẹun meanwhile lẹ́yìn bí ọ̀sẹ̀ méjì ló ti bẹ̀rẹ̀ sí ní níṣòro ó wá wo ibi tóun ti jẹun ẹ tó ti jẹun ó wá wo handkerchief tóun fi nujú ó wá wo ẹni tó pààkẹ́ ó wá wo ẹnìyẹn ká ó kọ àyà sí kámẹ́rà ó kọ ilé iṣẹ́ ìgbọ́njẹ tí tán sáfò ń jẹ mẹ́ẹ̀ ó wà láyà rẹ̀ ó wá pe ẹni tó pè sí patí ó wá ó wá líǹkì ẹ̀ mọ́ra wọn mọ́ra wọn bọ́ọ̀ yẹn náà wá sọ̀sẹ̀ sọ pé àwọn kan báyìí báyìí ni wọ́n ní kó lọ mú handkerchief yẹn wá wọ́n ṣẹ̀ṣẹ̀ wá trace wọn báwo ni wọ́n ṣe rí wọ́n fi wọ́n hàn ní fídíò lo and behold handkerchief ti dé Kotonu. ọwọ́ mọ́tò àbọ̀ fẹsẹ̀ rìn. bó fò ni o bó pòórá handkerchief ti dé Kotonu kódà wọn ò sì tètè jẹ́wọ́ ńgbà wọn rí tọ́jọ̀ hmm. ni wọ́n ẹ̀ṣẹ̀ jẹ́wọ́ kí ni wọ́n fi ṣe wọ́n ah. ní gbogbo àágùn rẹ̀ pátá làwọn fẹ́ gbà. bí ibo ṣẹ́gun gbogbo ó dáa hmm. àwọn tí wọ́n wá ń dáná lọ fún àwọn èèyàn wa tó wà ń sábò ń kọ́. ẹ ìyẹn àwọn èèyàn bá wa dá sí i torí pé. à ń bọ̀ nbẹ̀ jẹ́ ká kọ́kọ́ fún wọn lẹ́bùn wọn ná zero eight zero three two three two one zero five nine ẹ bá wa ṣíà ẹ̀ dáadáa káwọn èèyàn darapọ̀ mọ́ wa lórí Facebook. ok unique fabrics ní gbági tuntun ní Ìbàdàn apex fabrics nígbàgì tuntun nìbàdàn àti. Eh, mpg farms adéọ̀sùn bus stop olúyọ̀lé estate. iná ò ní tánwó yín ẹ jẹ́ ká sáré pín mẹ́tẹ̀ẹ̀ta yẹn ká tó. ẹ má bínú ọ̀rọ̀ àjọsọ́nwà o orúkọ yín méjèèjì tẹ̀ ń jẹ́ bíọ́dún ọlágúnjú. yínká ayéfẹ́lẹ́ ṣẹ́gun bámidélé ìbọn bà wọ́n. <coughs> then rédíò yín ò gbọ́dọ̀ wà lókè. tó bá ti hàn torí ní ìsìn ńlá ajá yín dànù tán sọ pé àwọn guys ti rude náà ṣé wàá yẹ kẹ́ ẹ wọn bẹ́ẹ̀ yẹn. ẹ jọ o. a rude o òfin àti ìlànà wà fún ìbọn bà mí ojúfọ́ pátáfò àríkò ṣẹ́gun irindẹ́kìn. àbí kí yọ pé yínká ọparun ó ti yé yín. àbí ṣẹ́gun gravel. joel agunfọn ó ti yé yín orúkọ yẹn báyẹn ó ti yé yín. ẹni ìtàn ẹni ìtàn Lintu. àkànbí ejò. hello ẹkúrọ̀lẹ̀ orúkọ yín. hello ẹkúrọ̀lẹ̀ sọ. orúkọ yín. Yusuf Ahmed ló ń sọ̀rọ̀ láti Yusufu Ahmed láti Ọ̀yọ́ Aláàfin láti Awẹ́ láti awẹ léèsì ni ẹ wá gbà. léèsì ọ̀pá márùn ni láti mm. ọwọ́ Apex fabric. ẹ jọ sí mo lè rán ẹ wá sá. Eh, ah, ah, ẹ fún ní fóònù tẹ́ fi pè é bọ̀ o. Ah, Ìbàdàn lẹ́ni yẹn wà ní. Eh, kí ló kọ́ ń tọ̀ ń. Adéyínká Abọ́sẹ̀dé lórúkọ. Adéyínká Abọ́sẹ̀dé ṣó ní ID card. bẹ́ẹ̀ni ó máa ó ní. àtúndì àbèrè kí ló kọ́ ti yín àbèrè yín lọ́wọ́ ẹ̀ yóò sì bá yín sọ̀rọ̀ mú bọ̀ bá dé. Yusuf Ahmed bẹ́ẹ̀ni. ọ̀hún ni a lórí ọ̀pá márùn-ún léèsì ní wàhálà ah. tó báyìí. ẹ má bínú. hello hello. ẹ kúrọ̀lẹ́ o. hello. hello. hello. ẹ kúrọ̀lẹ́ orúkọ yín bolẹ̀ ti ń pè ajílẹ̀ wàhálì látàrí bí. látà ẹ sọ̀rọ̀ bí ọkùnrin ẹ sọ̀rọ̀ sókè ńgbà ẹ̀fẹ́ yìí lẹni fóònù ẹgbà ẹgbà ẹgbà ẹgbà fóònù pamọ́ ẹ wá gba adìyẹ. ajílẹ̀ yẹ adílẹ̀ yẹ àbí. ajílẹ̀ yẹ ni yín ẹ wá gba adìyẹ gbogbo ẹ yẹ. hello. hello hello. orúkọ yín. ó ti fẹ́ máa hàn o. bámidélé olúbísí láti dìgbò. bámidélé olúbísí. ó ti fẹ́ máa hàn o. bámidélé olúbísí. láti dùgbò. bámidélé olúbísí. ẹ mọ̀ra ni kílódé tó ń tẹ́ mọ́. bámidélé olúbísí. kílódé. ẹ gba Ankara. Ankara ọ̀pá mẹ́fà ni. ẹ ẹ gba Ankara. hello. hello. hello sir. orúkọ yín bọ́lá ti pè. tìjà ní láti fatima kàmọ́ndà. a gbọ́ yín dáadáa tìjání latifatu láti ọlọ́ndà. fibiani latifatu tìjání. tìjání ni. tìjání latifatu tìjání latifatu láti ọlọ́ndà. ọlọ́ndà ọlọ́ndà ọlọ́ndà ẹ wá gba adìẹ. adìẹ ni ká ẹ wá gbà. hello. hello fọláṣayọ̀ owólabí láti ringwood. fọláṣayọ̀ owólabí. ẹ wá gba àǹkárá ọ̀pá mẹ́fà. ẹ wá gba àǹkárá. hello. hello. hello. alaba adegoke láti olómi. Àlàbá Rógòkè láti olómi. láti olómi. ẹ wá gba ẹ wá gba ẹ wá gba lace ẹ wá gba lace ọ̀pá márùn ayi. ìbá kú ló ah, mo ti lọ. hello hello. èrò pọ̀ ẹ sọ̀rọ̀ sókè sà. hello. hello. hello. hello. hello. adéyẹ̀kọ̀ tóbi ló sọ̀rọ̀. ẹ farabalẹ̀. adéyẹ̀kọ̀ tóbi ló sọ̀rọ̀ adéọ̀sùn tóbi láti bo. adéọ̀yọ́. láti. adéọ̀yọ́. adéọ̀yọ́. bẹ́ẹ̀ni. ẹ wá gbàdí ẹ tẹ́ fi sọ̀bẹ̀ ọyọ́. ẹ ti sọ ẹ ti bàtà. orúkọ tèmi ni ogun sọyà ní olúwa. ogun ogun ṣe kí ni. sọyà ogun sọyà. ogun sọyà. àánú olúwa. àánú olúwa láti. sókà. tẹ bá rí àkàrà ọ̀pá márùn-ún lẹ́ ṣe lò mẹ́fà tiẹ̀. Ah, inú mi máa dùn dáradára. ẹ fi rí gé style. ẹ fi rí ẹ̀ ń tòkìtì rẹ̀. ẹ wá gbà mm. Mm. ẹ unique fabrics ló ní ká fún. jamiu mm. tailor ní kẹ fún. okay sir okay sir okay sir okay sir. hello. yóò kó bọ́tìnì sí gbogbo rẹ̀ lókè délé <laughs> ẹ̀rù ọlọ́wọ́ báyìí. hello. hello sir. orúkọ yín. adesina adesina jamola ni sir. jagunmade. adesina jamola láti bo. bẹ́ẹ̀ni sir látàkóbọ̀. ẹ wá gba àkàrà. ẹ ṣe mo dúpẹ́ sá. Unique Fabrics ní ká fún yín. hello. hello sá. orúkọ yín jàre. Fisáyọ̀ Adékànmí ló sọ̀rọ̀. ẹni. Fisáyọ̀ Adékànmí. Fisáyọ̀ Adékànmí láti bo. láti Biuri. Biuri. Biuri. àpàwọ̀ ní Biuri. ẹ máa bọ̀ léèsì làá fún ara Biuri. ẹ wá gba léèsì. ọ̀pá márùn-ún ní Biuri ó dà sá. ẹ wá gbalẹ̀ èsì láti bíwúrí. hello. hello. hello. hello. hello. orúkọ yín jàre. hello. hello. orúkọ yín jàre. Samson ọmọlọlá. Samson ọmọlọlá ti bọ. sẹ́yìn lẹni fóònù. bẹ́ẹ̀ni. sẹ́yìn yọ pè ní ṣé wọn gbọ́dọ̀ mọ̀ pé èpè ni. ẹ mọ pariwo ẹ ẹ pariwo. Ah. Ah, èmi náà ẹ ẹ ṣe pariwo ni. <laughs> ọ̀ya ẹ wá gba nkara ẹ wá gba nkara ọ̀pá mẹ́fà. hello. hello ẹ kú ọ̀lẹ́ sá. orúkọ yìí. Sabina Bọ́sẹ̀dì Àfọlábí. Sabina. láti. láti Arápájà. ọ̀ya hmm. ẹ wá gba adìẹ tíkẹ́ẹ̀tì adìẹ kẹ ẹlọgbẹ́ díẹ̀ kan ní NPG farms. ẹwẹ́ ẹ̀gúsí kẹ ẹwẹ́ ẹ̀gúsí sí. kẹ fi ṣe bẹ́ẹ̀ ata. hello ẹ kúrò lẹ́ o. Hmm. ẹ kúrò lẹ́ o ni o. láti. láti sẹ́yìn. ìkẹyìn ah bó o lẹ ṣe bó o lẹ ṣe wá fẹ́ ṣe báyìí. ọ̀pá márùn-ún ah, lè sílẹ̀ mo máa wá lọ́la mo máa wá lọ́la sí Ìbàdàn. ẹ máa bẹ wá gbà wá gbọ̀ márùn-ún lè sí gbà ẹ ṣe mo dúpẹ́ ẹ ṣe mo dúpẹ́ Ma mélòó aago mélòó sà. ìgbà wo lẹ lè débí ẹ ṣe àmọ́ wà lóru. màá dé ni ẹ ẹwà èdè. ẹwà èdè. òun náà ni ó gbélé yín lọ. ìyá ní télọ̀ tí ó ràn. Adesina tèmi láti tẹ̀yìn ní télọ̀ àáfù yín télọ̀ ẹ lóde òde kan ń bọ̀ sọ́yẹ́ pé yín ká ní ọkọ̀rin èmi lèmi hmc ẹ̀yọ́ kan wà lẹ́yìn spika èmi ní ọkùnrin. ẹ kùnrin. ẹgbẹ́ ẹgbẹ́ láti. hello. hello. ó kọ yín dàrí. ó kọ mi sàkárì yá ahmed. sàkárì yá ahmed. ẹ jẹ́ àdàdúró báyìí. bẹ́ẹ̀ni láti oníkókó. oníkókó. bẹ́ẹ̀ni. bàdá sàkárì yá. bàdá sàkárì yá o ẹ wá gba adìyẹ ẹ ẹ má jà síbẹ̀ ẹ mú nǹkan tó bá wù nínú mẹ́tẹ̀ẹ̀ta ah, opportunity ta. bọ̀dá saka ẹ mú tó bá wù nínú mẹ́tẹ̀ẹ̀ta àǹkárá léèsì àbí adìyẹ ẹ mú tó wù yín adìẹ ló wù yí. abẹ́ mọ rọ́lọ́ abẹ́ mọ rọ́lọ́ abẹ́ mọ rọ́lọ́ ẹ fẹ́ wú ẹ láta bẹ̀rẹ̀ jíjẹ rẹ̀ láti bí abíyá kíni ṣé télọ̀ ti ṣàṣọrọ fún ọ rí. mo kọ́ ni o. ọ̀rẹ́ wa kan òdì ni wọ́n rẹ́ sùtù ẹ̀ ọjọ́ wẹ́ẹ̀dì kankan ló tó bọ̀ fún òdì ni bó ṣe wọ́ lọ. bóyá kò mọ̀ ni télọ̀ yẹn ó ti pẹ́ báyìí bóyá kò mọ̀ ni ṣẹ́gun mọ́ gbọ́ bóyá kò mọ̀ ni o bó ṣe wọ́ lọ nù. bóyá kò mọ̀ ni o wọ́n ti ka mo dẹ̀ lóde àǹkárá táwọn olóde yẹn mú ni ọmọ mistake tó ṣe bóyá kò mọ̀ ni ó ràn pa. ó ṣe ràn pa bíbó ṣé o mọ̀ pé téèyàn bá la téèyàn bá rán bùbá báyìí ó ó mú nísàlẹ̀ báyìí torí ibi téèyàn ti mú nísàlẹ̀ ó ti rán bí pamọ́lẹ̀. kí ló dé. bóyá ó rò pé òun rán láti ẹ̀yìn kò tiẹ̀ yé mi ó rán pa. bó ṣe fẹ́ ṣe. ibi tí mo ti wá ní kí n mọ tó àkàrà yà ni. tìlà tìlà ṣayé yìí sí o wọ́n ti rẹ́ ṣòkòtò fún mi tí òṣojú bọ́tìn ah, tí bọ́tìn tẹ̀ sí ń dá. <laughs> mo wá <laughs> mo ẹ̀jẹ̀ ìṣó kan báyìí tí tàbí mú kíní ọparun kànga ni mo lọ yọ mo fi so lu. wòmí njọ́ tí mo ti design pé mi ìtọ́ kì í kọrin mọ́ ṣẹ́gun njọ́ tí mo ti design pé. kíta ló ràn ní tọkì kan àṣejù tiẹ̀ gan pọ̀. mo ní ìhà tọkì mọ́ mo tọkì ni mo di hàn ibi tí mo ti kọrin lọ mo ti ẹ̀ dé sípù láti ilé. lọ́yẹ̀ ló dá lò. ó tú láti sàlẹ̀ àwọn sípù tí màá ń lanú fúnra wọn yóò dàbí yóò dàbí ìyá kan tó lọ. wọ́n mi ó ti tú gàràgàrà láti fi ìsàlẹ̀ ó ti tú wá síbi apá òkè lèmi náà má kiri móni ni mò ń kọ́ olóde ní náwó olóde ní olóde ní ṣe báyìí olóde ní náwó sí ibi tán mi ní. pẹ́pẹ́pẹ́pẹ́ Ibrahim ká pẹ́pẹ́pẹ́pẹ́ Ibrahim ká kára jìn wà sísì. pẹ́ kó tó yé mi kò ti sí gáràjì lẹ́yìn. kò sí gáràjì lẹ́yìn ìwọ rúlà alẹ́ rúlà ṣọta ẹkọ lẹ́wọ̀n ìyá kan náà lọ kí ọlọ́kọ́ bẹ̀ lamẹ́ríkà wọ̀ pé àwọn amẹ́ríkà tí wọ́n bá fẹ́ iṣẹ́ ti pọ̀ jù iṣẹ́ pọ̀ ọkọ lè máa wọlé kí àwọn ọmọ jáde mẹ́ràn mú ológo ọ̀yàwó ọmọ wọlé ọkọ ọmọ jáde ìjọ ọmọ lọ́bẹ̀ mọ́ ní wá bó lè ṣe ń bímọ. <laughs> àwọn múdéètì ọ̀fù ayé tótó ayé tótó ayé. ọ̀rọ̀ tá à ń sọ bí àwàdà lẹ́ẹ̀kan ó jọ eré ó jọ àwàdà mm. ǹjẹ́ oore ò lè tibẹ̀ súùyàn ṣe mm. ọ̀dà téèyàn bá wá bá help lọ síbì kan mm. téèyàn wá ràrò jinlẹ̀ pé ah torí tí mo ti gbọ́ mi ní í ṣe ṣé èèyàn ò ní ti paṣẹ ìṣe ọlọ́run. lọ́jọ́ Thursday tó kọjá yìí Thursday ọ̀sẹ̀ tó kọjá ẹnìkan fi fọ́nrán kan ránṣẹ́ sí mi ó wá ní kí n gbọ́ fọ́nrán yẹn mo gbọ́ àmọ́ nǹkan tó tó ṣe mí ni pé mo gbọ́ mo tuntun gbọ́ mo wá fẹ́ fi ìdí ọ̀rọ̀ yẹn múlẹ̀ gẹ́gẹ́ bí akọ́ṣẹ́mọṣẹ́ pé níbo ni wọ́n ti gbé ọ̀rọ̀ yìí jáde mo wá ní kẹ́nìyẹn pé ìpínlẹ̀ tí ọ̀rọ̀ yẹn ti ṣẹ̀ kó ṣèwádìí láwọn tó ń gbàgbègbè yẹn pé ṣerú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ṣẹlẹ̀ torí àkàìmọye nǹkan tó lè ṣẹlẹ̀ láwọn ibòmíì táwọn ò ní gbọ́. Mm ó wá ní òun ó ṣe bẹ́ẹ̀ àmọ́ kò ju bí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lọ fọ́nrán yẹn míì tún wọlé sórí fóònù mi kò wá jẹ́ ẹni tó wà ní nàìjíríà ló fi ránṣẹ́ ó jẹ́ lára àwọn èèyàn wa lókè òkun tán fẹ́ràn ìkànnì yìí ṣe rọ́wọ́ tí mo gbọ́wọ́ lé báyìí tí ohun yẹn ti jáde mo ti rí i pé nǹkan yẹn náà ni kí ọjọ́ tọ́ọ̀sì kílẹ̀ rẹ̀ tó ṣú mo ti gba fọ́nrán yẹn ní ìgbà mọ́kànléní látọwọ́ oríṣiríṣi èèyàn oríṣiríṣi èèyàn kódà ìgbà tó di jọ Friday ẹni àkọ́kọ́ yẹn ń pè mí pé fọ́nrán tó ń fi ránṣẹ́ sí mi òun ni wọ́n ń lò lórí rédíò kan nìbàdàn tí wọ́n ń ṣètò lé lórí wọn ni kó jẹ́ kí n ṣe ìwádìí lórí ẹ̀ dáadáa pé ah, ẹni yẹn ti lè ṣèwádìí títí ẹ̀ jẹ́ kí mi ṣe àwọn ìwádìí kan lábẹ́lẹ̀ hmm. kí n lè fi mọ̀ pé ohun tí mò ń gbọ́ yẹn òótọ́ ni ǹjẹ́ kí n pe láyínká ayéfẹ́lẹ́ kí n béèrè lọ́wọ́ rẹ̀ lọ́ba tún gbé mi lèmi lọ́wọ́ lọ́ba ní à ṣẹ́gun ìyẹn lórí ni ọ̀nkọ̀ ha ǹjẹ́ o ti gbọ́ mo ní pé kí ni bí èèyàn bá mu bí èèyàn bá ra pure water tó bá já pàtì. eyín tó fi já ibi eyín yẹn làwọn kan jókòó tì. wọ́n á fi sísọ́ọ̀sì gé wọ́n á fi sísọ́ọ̀sì gé. wọ́n ń rà lọ́wọ́ wọn níbo lẹ̀ ń kó lọ níbo là ń lọ báyìí nàìjíríà. wọ́n wá láwọn olóṣèlú ló bẹ àwọn. ṣé èyí ti fẹ́ fẹ́ sọ àwọn olóṣèlú lẹ́nu. ẹ fẹ́ sọ àwọn olóṣèlú lẹ́nu rèé. afa ṣé eh, tòsí ló wà ọ̀ya. consent that thing. ẹ sọ̀rọ̀ ẹ eh, àkọ́kọ́ ẹ tọ́ ọmọ ọdún mélòó yà. Mm, ẹ sọ̀rọ̀ dáadáa. fifty one. fifty one years eh, ọmọ fifty one years ni kí ló kọ yín ẹ sọ̀rọ̀. orúkọ mi ni simbi atu Mọ́pélọ́lá. simbi atu Mọ́pélọ́lá ọmọ tó rí yín yẹn ẹni tó rí yín báwo ló ṣe jẹ́ sí yín. Hmm, òótọ́ ló ń gbé ilé ọ̀dọ̀ mi tẹ́nàntì mi ni. tẹ́nàntì yín ni kí wọ́n á ló dé tí ẹ ṣe pariwo lèlé lórí tó jẹ́ pé wọ́n ti fẹ́ máa nà nínú ọjà kó tó sọ pé báyìí báyìí báyìí ló ṣe rí ẹ sọ̀rọ̀. Ah, ẹ ṣe mo ti ó pè mí lálákọ̀ọ́kọ́ mo ṣẹ́jú sí ó tún pè mí lẹ́lẹ́kì ìgbà tó wá di pé wọ́n á pè mí lemọ́lemọ́ kó má di pé bóyá ó máa tú mi síta ni mo ṣe pariwo lèlé lórí àmọ́ àṣírí tí ìfẹ́ kó tú náà ni ó wá padà tú yìí. ó dà ẹ ẹ jẹ́ ká wò báyìí ó ti tó bí ọdún mélòó tẹ́ ẹ ti wà nínú iṣẹ́ ká tọrọ owó ká bèbí oníbàárà tẹ̀ ń ṣe. ẹ ṣe tó nǹkan bí ọdún mẹ́wàá àbọ̀ báyìí. ọdún mẹ́wàá àbọ̀ tẹ́ ẹ ti wà nínú iṣẹ́ yìí ẹ sọ̀rọ̀ ilé mélòó lẹ ti kọ́. ilé mẹ́rin. ilé mẹ́rin yàtọ̀ sílé ìta mọ̀ ìyá àbò lóṣù kẹrin papọ̀ náà ló fi jẹ́ mẹ́rin. ló fi jẹ́ mẹ́rin mọ́tò mélòó lẹ̀ ń lò. Mm, mo ní mọ́tò mẹ́ta. mọ́tò mẹ́ta mm. mọ́tò eléyìí tí ẹ gbé pamọ́ tẹ páàkì tẹ fi wá ń tọrọ owó nù ọjà yìí ṣé òun ló sì kẹta. ẹ òun ló sì kẹta. òun ló sì kẹta. ọ̀dà ẹ sọ̀rọ̀ ẹ àwọn ọmọọṣẹ́ tí ẹ ní tí wọ́n bá yín ṣiṣẹ́ wọ́n tó mélòó. ẹ wọ́n á tó bíi twelve báyìí méjìlá àwọn ọmọọṣẹ́ méjìlá ni wọ́n bá yín ṣiṣẹ́ hmm. ọ̀nà wo làwọn ń gbà fi ṣiṣẹ́. omi eh, ẹ̀ ń ṣe bíi arọ ẹlòmíà ṣe bíi afọ́jú àwọn mẹ́rin wá ní àwọn ti skul bọ̀ owó mọ́tò àwọn òpè hmm. àwọn èèyàn ń fún wọn ní owó àwọn lẹ́rí tí wọ́n máa lo báàgì skul yẹn hmm. àwọn mẹ́rin wọ́n á mú fọ́tò bíi aláìsàn dání wọ́n á lẹ́ni yẹn bẹ ní hospital ewé yẹn fẹ́ sọ operation kankan ẹ̀jọ̀ kẹ́ ẹ̀pù àwọn ṣùgbọ́n lóríṣiríṣi báyìí wọ́n pọ̀. bí ẹ ṣe ń ṣe lóríṣiríṣi nìyẹn ah, ah. báwo ni àwọn ṣe ń gbowó ṣé owó oṣù lẹ́ ń sọ fún wọn ni àbí báwo dẹ̀ báwo lẹ ṣe máa ń rí wọn kó láti máa ṣerú sẹ́yìn fún yín ẹ sọ̀rọ̀. Mm, ẹ ṣe àwọn tó bá ní bùkátà tí wọ́n lọ́mọ lọ́wọ́ wọ́n hmm. gbowó lójúmọ́ ìmọ̀ tó bá di lóṣù náà wọ́n tún gbowó díẹ̀ bí wọ́n bá ṣe tà sí ni tí wọ́n bá ṣe tà sí ni àwọn kan ń gbowó ojúmọ́ tó bá dẹ̀ tún di lóṣù wọ́n á tún wọ́n á tún gbowó díẹ̀ bíi ojú kan náà ni ẹ máa rán gbogbo wọn sí àbí báwo lẹ ṣe ń ṣe ẹ sọ̀rọ̀. ìṣojú ah, kan náà àwọn tó wà lóṣogbo wà ń bẹ àwọn ti bàdàn káàkiri báyẹn tó fi dé èkó ń bí ìbàdàn pàṣàpọ̀. wọ́n wà káàkiri káàkiri. bẹ́ẹ̀ni káàkiri. ẹ jẹ́ ẹ jẹ́ ń bá yín sọ̀rọ̀ báyìí ilé tó wà ní Kòròdú yìí mo gangan kọ́lẹ̀ ń gbé tẹ bá ti wá ṣiṣẹ́ Èkó mm òun ni ẹ̀ ń lò síbẹ̀ ibo lẹ̀ ń gbé gangan. Ìbàdàn ni mo gbé sí. Ìbàdàn ẹ̀yin lẹ kọ́lé ti Ìbàdàn náà. èmi ni mo kọ́ ibi táwọn ọlọ́pàá mú mi wá yẹn èmi ni mo kọ́. ok ẹ̀yin lẹ ilé Ìbàdàn táwọn ọlọ́pàá mú yín wá bẹ̀ ẹ̀yin lẹ kọ́ bẹ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Ah, ah. ẹ̀dẹ̀ ló ti lé lọ́dún mẹ́wàá tí ẹ ti ń ṣiṣẹ́ yìí. bẹ́ẹ̀ni. hey hey hey ó dáa ẹ jẹ́ n béèrè lọ́wọ́ yín báyìí at least eh, iṣẹ́ tí èèyàn ti ń ṣe tó ti lé ní bí ọdún bíi mẹ́wàá lé díẹ̀ ṣé ìdí ẹ̀ náà lẹ ti kó gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ kó jọ yìí jọ ẹ sọ̀rọ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ náà mo ti rí. ìdí ẹ̀ náà lẹ ti kó gbogbo ẹ jọ. ìdí ẹ̀ mo ti kó jọ ìṣèpọ̀bọ̀ yòówó tí wọ́n gbà wá nìkan ó láwọn tí wọ́n máa ra owó lọ́wọ́ wa. àwọn tí wọ́n máa wá ra owó lọ́wọ́ yín yẹn báwo lẹ ṣe ń ṣe láàrin ara yín ẹ sọ̀rọ̀. Hmm, tí wọ́n bá ẹlòmíì tó fifty thousand lọ́wọ́ wa ó lè fún hundred ẹlòmíì lè fún wa ní eighty tó àwọn owó yẹn ń lé sí ẹlòmíì bá fún wa ní abá fún hundred wọ́n fún wa ní bíi two hundred àbí bíi two thirty. ẹ ẹ jẹ́ kó yé mi ok tí ẹ̀yin bá gba owó owó bára tí ẹ gbàjọ káàkiri so láwọn tí ẹ ń tà fún èló làwọn máa ń ra yìí ẹ sọ̀rọ̀. kò ní price kan bó bá ṣe wọ́n sí ni torí gbà mí kì í sọ́jà àwọn náà hmm. dẹ́ ní ìdí ẹ̀ ní dandan ní bá ṣe rí sí lọ́wọ́ wa bẹ́ẹ̀ ni wọ́n ṣe ń fowó lè. so tẹ bá ta owó bára fún wọn ní tẹ fún wọn fifty àwọn lè fún yín lọ́ndẹ̀ndì àbí kẹlòmíì fún yín one fifty. one fifty bí wọ́n ṣe ń fún wa nìyẹn. Ah, ah. ilé ayé yìí mọ̀ lágbára o ilé ayé yìí mọ̀ ní agbára o ó dà ẹ jẹ́ kí n béèrè lọ́wọ́ yín báyìí tẹ bá náà ṣiṣẹ́ tẹ bá náà ṣiṣẹ́ káàkiri bẹ́ẹ̀ ṣe ń lọ sí tọmọ ẹ fi tí ẹni tó rí yín fi rí yín pé ah tenant òun rè báwo lẹ ṣe mọ ṣe mọ́tò yín tẹ gbé mọ́tò kù ní ẹ̀ báwo lẹ ṣe ń ṣe ọgbọ́n òwúlẹ̀ dá. ẹ ṣe tí mo bá fẹ́ gba owó níbi Ìkòròdú junction mo lè lọ páàkì mọ́tò mi sí ṣáàbù mà wá wá síbi mo ti fẹ́ gbowó òmí mo dẹ̀ lè páàkì ẹ̀ sáà greek ó máa ń jìnnà síbi tí màá ti dúró gba báárà yẹn. láìláìlá muhammadu rasulillah. jẹ́ káwọn èèyàn mọ̀ pé mo ní la ilaha illallah ẹ má bínú ẹ àwọn ọmọ tí yín kọ́ ṣé wọ́n wà nínú àwọn tí wọ́n ń tọrọ owó yìí. kò sáàmà mi bẹ. kò sáàmà mọ́ yín kankan nù ẹ. bẹ́ẹ̀ni àwọn ọmọ tí yín bo náà wà. ẹẹ mẹ́rin ni mo bí kò sí àwọn méjì ti kú. àwọn méjì ti kú. bẹ́ẹ̀ni àwọn méjì tó kù ńkọ́ wọn sì ní nàìjíríà. la ilaha illallah muhammadu rasulillah sallallahu àwọn ọmọ méjì tí yín tó kù yẹn wọn sì ní nàìjíríà so àwọn ọmọ tẹ́ ń kó jọ tí wọ́n ń tọrọ owó yẹn how come ṣé ẹ̀yin lẹ máa ń kàn ẹ wọ́n títì pé à tó bá lè mọ ṣe nǹkan báyìí ó wà lórí ẹ o àbí báwo lẹ ṣe rí wọn kó jọ ẹ sọ̀rọ̀. ẹ ṣe ẹni tó bá bá ràn lọ́wọ́ wá tó rádùúgbò wọn mọ̀ pé iṣẹ́ tèmi náà ṣe nìyẹn hmm. ẹni tó bá bá ràn lọ́wọ́ ni mo máa ń sọ fún pé iṣẹ́ tèmi náà ṣe tó bá ẹni ẹ ń múlẹ̀ ẹ ní nǹkan tí ẹ fi ń bára yín múlẹ̀ láàrin ara yín ni. ẹ ẹ ṣe tí àbàjẹ́ pé bóyá a bá ní gbólóhùn tá a jọ ń sọ láàrin ara wa àṣírí ti máa tú tipẹ́ jọ a máa ní nǹkan kan tá a máa ṣe láàrin ara wa tí wọn ò fi ní lè rò níta tí wọn ò fi ní lè rò níta ó dà ṣe ẹ báwo lẹ ṣe wá nígbàgbọ́ nù àwọn ọmọ tẹ̀ ń kó kí lọ́ọ́ pé bóyá mi lọ ṣiṣẹ́ èdè ó pa ten thousand ó wá deliver five thousand ṣé báwo lẹ ṣe ń ṣe yẹn ẹ sọ̀rọ̀. ẹ ṣe kò gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ torí pé tó bá ṣe bẹ́ẹ̀ ó ti dalẹ̀ nìyẹn. ntí òbí òbí. bẹ́ẹ̀ni. ó dà gbogbo àwọn bá mi búrẹ́dì àwọn owó skul mi ò pé àwọn bọ̀dá ẹ dákun mò ń lọ ìkòròdú mò ń lọ ẹ dákun ṣàgámù mò ń lọ gbogbo gbogbo wọn bẹ́ẹ̀ yẹn àwọn ọmọ yẹn ni. ẹ àwọn ọmọ iṣẹ́ mi ni. ṣé ẹ̀yin nìkan lẹ ń ṣe iṣẹ́ ìyàbẹ ní kakọọsì ẹ sọ̀rọ̀. Ah, ní ọ̀dọ̀ mi èmi nìkan ni mo jẹ́ ọ̀gá fáwọn bíi twelve yẹn o bẹ̀tì àwọn mẹ́nà bẹ̀tàn tún máa ṣe bíi tiwa náà tó jẹ́ pé àtúnjọ́ máa pàdé tí wọ́n bá fẹ́ wá ta owó fún àbàbúrà olówó yẹn. àwọn wo ló máa ń ra owó yìí lọ́wọ́ yín. Hmm, àwọn bí àwọn àfa náà rà babaláwo rà àwọn tá a dẹ̀ ń pè ní big man iná àná wà á rà lọ́wọ́ wọn. kí làwọn fi ń ṣe. bàbá mi mi máa ń tẹ́ fi ń ṣe bẹ̀tì ó dàbí àti pé bóyá wọ́n fi ń ṣe ásìkì ni àájò ni bí orí orí tútù àjọ àwọn owó náà ní gbogbo rẹ. orí gbígbé orí tútù kò mọ owó tèmi wá. kí ló máa ṣẹlẹ̀ sáwọn tí wọ́n tí wọ́n tẹ̀ ń gba owó yìí lọ́wọ́ wọn. ẹlòmíín làìmọ́ rí tẹ́lẹ̀mí máa ṣiṣẹ iṣẹ tẹ pé kò ní lálùyọ. la ilaha muhammadu rasulillah sallallahu alayhi wa sallam. wọ́n ti gba rẹ̀. tó o lórí pé ó lówó ó dà ta owó ẹ̀rẹ́ nìkan kan sọ bóyá etí múlẹ̀ ṣùgbọ́n wọ́n jẹ́ kí n mọ̀ pé mẹ́sẹ̀gì kan wọlé sórí fóònù yín pẹ́ nìyẹn mọ̀ pé fóònù ti wà lọ́wọ́ àwọn ọlọ́pàá ẹ̀yẹn Yusuf kínní kan bóyá Babátúndé ẹ̀ tó ní ìgbà òní kóhùn wá èló ni kóhùn máa mú bọ̀ tálẹ́ nìyẹn. ìyẹn oníbàràǹdà ni òun náà máa rà mọ́ lọ́tún tà fún àwọn bàbá aláyé yẹn ni. so ẹ tún ní baranda nídìí iṣẹ́ yìí náà. bẹ́ẹ̀ni. so òun náà wọn á rà á wọn á lọ tún ta. òun náà tún lọ tún ta. ibo ló ń gbé báwo la ṣe lè mọ̀ wọ́n ti ń pe nọ́mbà ẹ̀ kò lọ ṣùgbọ́n mọ̀ wọ́wọ́ lọ́wọ́ àtẹ̀ ṣùgbọ́n dé ẹ sọ̀rọ̀ báwo la ṣe lè mú. Ah, gbogbo ẹ wá lọ́wọ́ ọlọ́run torí pé mi ò mọlé ẹ̀ ó kàn máa mọ bá mi ní ibi tí mo mọ páàkì mọ́tò sí. níbo ló ti rí nọ́mbà yín gbà tẹ́lẹ̀ mọ́lé ẹ sọ̀rọ̀. Ah, ẹ jọ mi mọ bó ṣe gẹ́ẹ̀tì nọ́mbà mi àmọ́ wọ́n mọ̀ pè mí òun náà tún mọ fáwọn mí ní nọ́mbà tí wọ́n mọ̀ rà lọ́wọ́ mi mi ò wọn sà. mo mọ̀ pé ẹ̀yin tẹ̀ ń wò wá ní facebook ẹ bá wa share ẹ̀ dáadáa káwọn èèyàn darapọ̀ mọ́ wa. káàdì yín mm, káàdì yín ti rẹ́dì a hmm. máa taari ẹ̀ láìpẹ́ yìí. ọ̀rọ̀ lẹ gbọ́ yìí o ó bàyàn lọ́kàn jẹ́ púpọ̀. ǹjẹ́ mọ̀ pé aṣọ yíyàyàn náà wàhálà tún wà ń bẹ̀. jẹ́ ká tiẹ̀ mú eléyìí tó wà ńlẹ̀ yìí à ń fún èèyàn lówó à ń ṣàánú èèyàn nígbà tẹni tẹ fẹ́ fún lówó páàkì ọkọ̀ bọ̀gìnì sí jìnnàjìnnà. tó fẹsẹ̀ rìn wá tó fẹsẹ̀ rìn wá tó chẹ́ǹgì aṣọ. Ah àní mo ti ní kán bá mi fún yàn lówó rí tó ní ọ̀gá ni mo fẹ́ kó fún mi lówó fúnra ara wọn ó ní mo fẹ́ káyé tèmi náà dáa ẹ dáwó wọn ẹ jẹ́ kọ̀gá fúnra wọn fún mi lówó fúnra wọn